ìfẹ́ ìfẹ́ ayé afẹ́nilójú má fẹ́ni lẹ́yìn n kò fẹ́ ìfẹ́ tán. láyéláyé ẹ má ẹ̀fà dá sọ̀rọ̀ ṣẹ́ mi mọ́ oh, ok ṣé òun oh, ló máa kọ́ mi máa ṣẹ́ eh, mi òun ah, ah, ló máa kọ́ mi máa ṣẹ́ ẹ̀ mi ni òpònú ọ̀dẹ̀ kí ló tó láìkí wàhálà kí ló tó wàhálà àárọ̀ ẹ̀ lọ́rùn báyìí ni. ọlọ́run lọ́run kò rọ̀ ọ́ lọ́rùn ni. Eh, kò rọ̀ ọ́ lọ́rùn kò fọ wàhálà lójoojúmọ́ ni. yóò kàn mí àní tẹ́ mi ò fẹ́ obìnrin nínú kọ́ńpìnì yẹn ah, o ti ya wèrè o ti sínwọ́n. mi ò ya wèrè o. ọjọ́ tí mo bá ń sọ̀rọ̀ tó bá tún ever dá sí ọ̀rọ̀ iṣẹ́ mi mo ní tèké easy pẹ̀lú ẹjọ́ yẹn. láíláí mi ò lè gbà mi ò lè gbà. o lè gbà kí ni. Ah, out of your staff twenty two obìnrin nineteen kí ló dé. ṣé wọn ló fẹ́ kó mi bí mo ṣe máa ṣiṣẹ́ mi. mi ò gbà sẹ́ẹ̀ ó tún wá fẹ́ gba pa ó tún wá jẹ́ obìnrin ṣé ọkùnrin ò lè ṣe pa ẹni ó tún wá jẹ́ obìnrin tó fine tó tún wá ní irú ṣẹ́ẹ̀pù mi ah ó dẹ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ pé kò sí kò sí tó bá ti rí ẹni tó jẹ́ irú ṣẹ́ẹ̀pù mo máa ṣáà máa láìkẹ́ ló máa fẹ́ ni mi ò gbà. ti wàhálà ru ẹ lọ́rùn báyìí náà ṣé wọ́n fi wàhálà ṣépè fún ẹ èmi ò ṣáà ní gbà kí ló lórí kó fa wàhálà lójúmọ́ ni. mi ò ní gbà ò ń lọ síbi iṣẹ́ lẹ́nu mi ò ní gbà ni mi ò ní gbà ò lọ níbi ẹ̀. tó ti máa mọ̀ pé o ti sẹ́wọ̀n o ti ya wèrè pátápátá nìyẹn ọjọ́ tó bá tún dá sọ̀rọ̀ iṣẹ́ mi mi ò ní tèkẹ́ ẹ̀ ẹ́ sì kọ́ lọ́jọ́ ó ya wèrè ni ẹ ẹ ẹ ó ti wọ ó ti wá gba pa náà ó ti wá jẹ́ pé ẹ tó níbi iṣẹ́ fún mi ni mi ò ní gbà mi ò ní gbà. ẹ káàárọ̀ sà tọrọ ru ilé tí o bá tí o bá ń gbàdúrà láàárọ̀ tí o ń gbàdúrà fún bìnrin gidi ṣe èèyàn gbọ́dọ̀ máa tọrọ ru ilé lọ́dọ̀ Ọlọ́run ọba ìyókòlò eh, ah. bá tọrọ rere ẹ ìwọ tó eh. tó tó ẹ pé bàbí jẹ ni ẹ tó pèrè ládùn. Ah. ìwọ ìwọ kò ń ṣe ìwọ kò ń ṣe ìfẹ́. ìwọ kò ń ah. ṣe ìfẹ́. ìwọ kò ń ṣe ìfẹ́. ìwọ kò ń ṣe ìfẹ́. ẹ ló sà. tó bá ṣe mistake tó bá wọ ojú mi. tó bá ojú ẹ nǹkan kìlọ̀ ṣe. ọ̀gá ọ̀gá sọ́ọ́rì sà. ìwọ kò ń ṣe olórí ìbànújẹ́ ni ẹ. ìwọ́gọ̀ ìfẹ́ òfò ni ẹ. ọ̀gá ìfẹ́ òfò ni ẹ. ìwọ́gọ̀ ìfẹ́ òfò ìwọ́gọ̀ ọmọ àlè. calm down. bá bí ẹ̀dẹ̀ àtọ́ba bí pọ̀lú babalákùbà bá ẹ̀dá wọ́n tún dárúkọ ọ̀ràn mi. àní ìrọ́ dìrùn ẹ̀. madam ìrọ́ ìrọ́ ìrọ́ ìrọ́ ìrọ́ dìrùn ẹ̀ ni ò bá mi ah, ah, ah, ẹ wọ ọgá ló mà fọwọ́ kàn wọn ọkùnrin mà níyì. ẹ o ṣe. open the gate ẹ tó máa parẹ sí. ok ẹ o ní kí tó bá ló ń padà síbí gẹ́tì orí burúkú olóṣì á jọ máa wà nínú lẹ́yìn ni wàhálà ló ń fẹ́ bẹ́ẹ̀ gbé oníkọ̀sáyè bọ́jẹ́gun bọ́ irú orí mú ẹ báyìí òun máa wà. ah madam wàhálà wàhálà ọlọmọjà rí wàhálà tẹ́bárí wàhálà ẹ̀ máa já ok mo ti wọ́n. o ti máa mọ̀ olórí burúkú. ẹ olùsí ọkùnrin ni olófò ọkùnrin olófò ọkùnrin. ṣé ìyàwó gidi kan a máa bá wọn dárúkọ wàhálà nínú ilé tó ń ládùn. ilé ọ̀rọ̀ lánìí ilé tó ti ní kò ti pẹ́ lọ́jọ́ ti pẹ́. Ah, ọlọ́kọ̀kọ̀rẹ́ ìwọ ni ìwọ ni olórí ah. burúkú. Ah. ọ̀gá ọ̀gá ọ̀gá láyé tiẹ̀ ní iṣẹ́ tí mò ń ṣe mm. òpònú alábẹ́. ẹ wá máa lọ bí iṣẹ́ ẹ wá máa lọ bí iṣẹ́ ẹ wá máa lọ bí iṣẹ́ bí iṣẹ́. kò kọjá bẹ́ẹ̀ kó lọ sí. ẹ gbọ́ ẹ kò fẹ́ sórí burúkú. mi ò ṣe traffic mi ò ṣe traffic light ẹ̀ kàn ń tàn mí ẹ̀ ń pa mí ẹ̀ ń tàn mí ẹ̀ ń pa mí. ṣé nífẹ̀ẹ́ ṣe. ẹ mi ò ríṣẹ́ sílé epo sa. báwo nífẹ̀ẹ́ ṣe. ok. ti o ò rí olórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́. òòrò ah. olóṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá mọ̀ pé o ní ìfẹ́ iṣẹ́ yìí. ok tó o rí olóṣì tó wà ní ẹ̀gbẹ́ mi eh. wọ́n lọ sí géètì yẹn. ẹ eh, ọ̀gá bóyá kẹ́ ẹ ṣe géètì ló ní rìmọ̀tù eh, àwọn màdàmú ní kí n má tó open ẹ̀ ẹ̀yin ní kí open the gate mm-hmm. tí wọ́n bá bí wọ da sọ pé kó má ṣìkè <laughs> tí. ẹ ah, ẹ ẹ ọ̀gá ẹ wọ ẹ kúkúrú wọn wọlé ẹ kúkúrú wọn wọlé. Shout love, shout love sùúrù ni lè fi gbádùn ọkọ o sùúrù báyìí ni kò ní pẹ̀lú ọkọ ẹ̀ ṣó ti gbọ́. Hmm. sùúrù. ẹ sùúrù ló máa ní fọkọ ẹ. sùúrù òṣìwò ló ń sọ ah, ah. ṣé wọ́n change ẹni ṣé wọ́n pààrọ̀ ẹni. èyí ṣé mò ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ni. Ah, òun sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ náà òun sọ̀rọ̀ bí òpònú. Ìrẹ́mídé ṣé wọn lójókòó yìí wọ́n ti pààrọ̀ ẹ wọ́n ti pààrọ̀ ẹ pátápátá ẹ kètè kò lè jọ mí lójú ìgbà tó jẹ́ pé sùúrù tó ní títí títí tó fi filé ọkọ ẹlẹ́nìí sùúrù náà ló ní títí títí ọkọ alákọ̀ọ́kọ́ lọ ọkọ ẹlẹ́kejì lọ. òòrùn ti ka àwọn tó kùnà márùn-ún ló ti lọ. márùn-ún hmm. orí ó dẹ̀ ń sọ pé o ní sùúrù ṣé sùúrù nìyẹn sùúrù nìyẹn. boyfriend mi gan tí mo sọ fún ẹ pé àìṣe bẹ̀rẹ̀ sí ní date òun náà tún ti fi mí. Ah, ayé ẹ ti bàjẹ́ tán. èmi náà mọ̀. Ah, sùúrù. èmi náà mọ̀ ṣó mọ̀ pé mo sọ fún ẹ the last time pé mò ń ronú gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sórí àwọn òrònú yẹn òun lè kí n máa sọkúsọ ṣé kí n má parọ́ fún ẹ ọ̀rẹ́ mi sórí wèrè la fi ń wo wèrè wàhálà la fi ń wo wàhálà tó bá gbọ́ gba ìwọ náà ṣe gba tọkọ bá bẹ po wèrè ìwọ náà bá po wèrè tó bá ń gbọ́ no gree for anybody ìwọ ló bá wí o no gree for your husband kò sí wèrè. ó ah, ah, ṣe sọ̀rọ̀ ni ìwọ kọ́ ni mo mọ̀ tẹ́lẹ̀ ah bó ṣe ń sọ̀rọ̀ ń sìn mo ṣe rí pé yẹn. brain mi ò lọ síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ brain mi ti wá lọ sìn ṣórí nǹkan tó máa ṣe fún mi báyìí ọ̀rẹ́ mi o máa lọ sókè ń sìn o máa lọ wọ ṣòkòtò wà wá lo bẹ́ẹ̀tì sí i má gbàgbé láti yọ wíìgì ẹ bìkan mi yìí nífẹ̀ẹ́ kọ́ yọ wíìgì mọ́ ẹ lórí o wà wá ní ìṣó ní ọ́fíìsì ọkọ ẹ sórí tí pa obìnrin àbí táwọn tó ń gbé kákàkiri yẹn tí bá kọ́ dé báyìí sórí ó máa larí pa gírí báyìí tẹ́jẹ̀ máa tú gúrúrú ó ṣáà máa ń wo àwọn American film jẹ́pọ̀tẹ́jà yẹn bá lọ sókè báyìí ó gbé soundtrack tẹ̀lé rí wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ẹ̀jẹ̀ yẹn máa tún padà báyìí sórí sẹ́kẹ́tìrì àbí kí ló pe rẹ̀ yẹn gúnbọ̀dẹ̀ ní fọ́ọ̀kì létí ah, ọkọ̀ ẹ̀gbọ́n gúnbọ̀ láyà. dúró dúró dúró. Ìrèmídé ah. ah, ó máa dọ̀rọ̀ kọ́ọ̀tì. kí ló ń ṣe ẹ èmi gangan ló ń pè ní master planner ní tó bá ń gbọ́ jí masu jí masu jí masu mo ti jí báyìí ṣé nǹkan tá a máa ṣe tá a bá ti wá display gbogbo wèrè yẹn tán wà wá ń wá èèyàn ó lè jẹ́ mi náà mo lè ẹ̀pù ẹ̀ ọ̀tọ̀rọ̀ rẹ̀ gidi ní ẹ̀ tó máa gbé gbàgbé fún ẹ gbága. Ah! sórí iye òtún wá nílé work ah! ó máa kó òkúta mm. sórí àwa àkó òkúta màá là mọ́ ẹ níwájú orí ìgbà ìyẹn lè yọ kókó kò ní pè dáadáa sórí jẹ́ kí n fi gún ẹ mọ́ ojú mọ́ bí ètè ẹ kí n hàn ọ́ kò yẹ bẹ́ẹ̀ pé yàn kan bí wákẹ́ kò yẹ máa wà bẹ́ẹ̀ a máa wá ṣe fídíò tá a bá ti ṣe fídíò ó di two fighting ni. Hmm. èmi ò fẹ́ yẹn o òkúta o máa fi ya ojú mi ojú o fẹ́ bojú mi jẹ ni. kò lè bàjẹ́ múndù lásán ló máa ní. ẹ̀ẹ́mì ìfẹ́ yẹn bóyá kò fún mi ní ìgbà tí yẹn máa dà. ìgbà tí yóò ní pí ẹ̀ ṣùṣàmù kan tètè lọ sókè kó lọ wọ ṣòkòtò kò yẹ ká wá níṣù mẹ. ẹyẹ mu àbí kéèké wo ah, rubbish tó bá ń gbọ́ kò sí ìyẹn ẹsẹ̀ no gree for anybody ṣọwọ́n náà kan tó máa ṣe fún mi sìn tó bá ti ń bọ̀ ń sálẹ̀ bá mi wá cutlass ah, ṣé cutlass yẹn ti ní àdìrú bá mi wá table knife tó dábàá máa ṣe kanlẹ̀kùn ọ́fíìsì wọn security ẹ̀ lè fẹ́ ṣe bí wèrè fún wèrè láàké ṣó yẹ bẹ́ẹ̀ yẹn down down down down down down down down down. Sweetheart. Babe, I'm home. Wow. welcome. Welcome, dear. You look so beautiful. Oh. Thank you. Do you like what you're saying? Ṣé ìyàwó mi ní àbíyàn mi? Èmi náà ni. Tí mo bá sọ pé mi ò rí ẹ báyìí rí, I'm not exaggerating it. Really? Yes. Um, you know what? I know what you want. Mm-hmm. Um, jẹ́ kí mi náà lọ sókè kí n lọ wọ nǹkan tó beautiful báyìí. Yes, káwa lọ jẹ dinner dínà o ìwọ àti sani níbo ìgbà wo àsìkò wo ọjọ́ wo lèmi àtẹ́sọ tó pé a máa jọ jáde ẹ̀ ń ṣóun wá èmi ni no no no sọ fún mi ṣóun wá èmi ni tó bá jẹ́ eré ni kò kò yà stop ẹ̀ ọkọ mi mo kàn ní kí n dúró títí tó máa fi dé ni ṣe ti gbọ́ wo ọ̀gbẹ́ni èmi àti ọ̀rẹ́ mi la jọ ń jáde dúró ná ṣòro bóyá o deserve ìmúra ìṣá no sọ fún mi o deserve ẹ. all right darling yeah take care of yourself okay food is in the kitchen. Shout out, ṣé kò ń ṣe pé insanity ti ń dààmú ìyàwó mi ewu nìyí tó ń gbóná tó ń tutù yìí ah, ọmọ yìí ní ìdìtọ́jú kò fẹ́ gbádùn ó lóun àtọ̀rẹ́ òun làwọn jọ ń jáde adùn tí ní boyfriend adùn. Hmm. adùn Mm-hmm. má sọ fún mi pọkọ ẹ ṣe ń wo gbogbo àwọn ìwà wèrè ìwà aláìní róòlì tó ń wù yẹn. wo kàkà kó sàn lára ìmọ̀ ìyá jẹ ńṣe ló ń fi ojoojúmọ́ lé ni wọn náà jẹ́rìí ọ̀rẹ́ tó ní mò ń ṣú ẹ̀ ní pẹ́pẹ́ wo torí ẹ̀ mi fi kúrò nílé torí kó ba lè feel pains tí mo feel láàárọ̀ yìí. ọkọ tó dà ní ẹ mi ní parọ́ fún ẹ fire for fire ni you do me i do you god no go first nǹkan tó bá ṣe fún ẹ níwọ náà máa ṣe fún tó bá fún ẹ ń bèrè ìwọ gan fún lẹ́sẹ̀ tó bá ṣe kinní kan ìwọ gan dé yín tó bá gbégò ní ẹ ìwọ gan wá nǹkan that is it do me i do you god náà go bínú sí i ìwà burúkú ìwà àti òdàlọ́wù yẹn náà. Eh, but ah, ah. ire mo fi ń pé nǹkan tí mo ṣe ó ti pọ̀ jù. <laughs> rúùtù abọ́kọ̀ kú kí ló ti ṣe jọ how many hours ló ti kúrò lé tó ti fẹ́ máa complain pé kinní kan kí ló máa ń ṣe gangan nǹkan tọ́pọ̀ ẹ fi ń ra ìdí ẹ nìyẹn à ń sọ pé nǹkan tọ́pọ̀ ẹ ṣe ò dáa òun sọ kéèyàn kinní kan kinní kan báwo ló yẹ fẹ́ fìlẹ̀ báwo ló yẹ fẹ́ mọ yẹ ah, nǹkan tó ṣe dáa o nǹkan tó ṣe dáa mi tẹ̀fẹ́ gbọ́n ọkọ ibi báyìí ló máa wà yìí báyìí ló ti máa jẹun tó bá possible go ní lọlé sódà orí wọn máa lè set. kò dẹ̀ ṣé òun kò máa wà òkè bẹ́ẹ̀. Eh, kó má wà òkè ọgàn ṣé o rí pé kò mọ iye kan ló gbowó awèrè tó mẹ́wù yìí ni. yes ah ah. wo wo kí ni mo sọ fún ẹ ọkọ ẹ ló ń pè mí hmm. ṣé mo sọ fún ẹ ẹ̀mí ò lè balẹ̀. láyé ẹ̀mí ò ṣe máa balẹ̀. ẹ ló rẹ. ẹ ló sọ. báwo ni ṣe wà pa. dáadáa sá. ìjọba mi gbé fún adùn. adùn kò sí lọ́dọ̀ mi o mo ti rí sìn àti tó three weeks. ó mìn pé adùn ò sí lọ́dọ̀ ẹ̀ but ìgbà tó máa kú òun bíbá ẹ ó sọ pé wo àtòun jáde. ó fọdọ̀ mi parọ́ Jesus Jesus mi bàbá parọ́ àmọ́ mò ń gbàwẹ̀ funfun báyìí èmi ò fojú mi rí o irọ́ ló pa mọ́ mi kò sí níbí báyìí o. but ìgbà tó máa kú òun bíbá ẹ ó sọ pé wo àtòun jáde. èmi pàtì ṣé mi tí mo ń gbáwé ni mo fẹ́ lọ pàtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báìbù wà wájú mi mi ò parọ́ ṣé mo kàn tí bá ṣe kọ́ tí ń sìn èmi náà àtúrà iná ń bẹ kẹ́ iná tó pé o. Um, ó ṣe gan-an ṣe sá. ìrèrè bọ nítorí ó mọ act gan o. mi ìyá àti tiẹ̀ náà mò ń ṣe wọ́n mo fi cover up. mo pa irọ́ ṣọ́ọ̀ bí mo ṣe ń sìn sìn òun gangan ló ń pè ní tatatatata ó ti lọ fa àánú nìdú èyí mímìdú àánú nìdú inú ẹ̀ẹ́dà tí mo ẹgbẹ́ kan máa ṣe kankan lélẹ̀. o ṣé ọ̀rẹ́ mi ọkùnrin ní báyìí eh. ọ̀rẹ́ mi jọ kíni kí n ṣe fún ẹ. wo anything anything yeah. sure mm-hmm. kò sí wàhálà tó bá gbé kó má gbé kọ́ọ̀dù ah, yẹn mi ò mi ò jẹ́ gbé èmi kẹ́ o <laughs> ṣe tó dà nìyẹn. Ah. sọ adùn fi mí sílẹ̀ nínú ilé lọ bá ọkùnrin. ọmọ ìyá regret pé òun wá sílé ayé ah <laughs> mo dáràn láyé mi. níbo ló ti ń bọ̀. ìbéèrè àkàndá wo nìyẹn ṣé mo sọ pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni. níbo ló ti bọ̀. kí lóye tó fi ń gbóbi ajá. mo sọ pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi mo dẹ̀ ń pariwo mọ́ mi kí ló ṣẹlẹ̀ gangan. ìgbà tó wá ń súnmọ́ mi ń kọ́ kí ló ṣẹlẹ̀. kí ló sọ pé mo ṣe ẹ̀hẹ́n ò ń gbó bí ajá. yàrá yá ẹ ló ń gbó ajá are you stupid ṣó yàwèrè ni èmi gbó bí ajá. Rora. are you okay are you normal. ìwọ kò wọ òkè ó wọ òkè ó dẹ́ pariwo òsì ó ń pariwo wo ojú òsè ó kàn ń pariwo gbogbo èèyàn máa gbọ́. now mo ń béèrè lọ́wọ́ ẹ for the last time níbo ló ti ń bọ̀ ìwọ lárúwọ orí burúkú gan pàápàá ojú ò tiẹ̀ tiẹ̀ gbogbo àwọn arúgbó ṣọ́ ara ẹ̀ o ó rán mi iṣẹ́ ni àbọ̀gbà ẹni bodyguard fún mi ni èwo ló ṣì gan. o tí ì dá mi lóhùn kan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ náà ó dàbí pé ọmọbìnrin fẹ́ rí èṣù. gbogbo fẹ́ rí èṣù. níbo ló ti ń bọ̀. wo mi ò mọ ibi tí mo ti ń bọ̀ nítorí òun ló máa bẹ̀rẹ̀ òun tún máa. bàbá bàbá ní ká má san o ó ti ń gọ̀ ó tún ní ẹ̀hìn tí ò ti ń gọ̀ ni. kò ṣe pé mo ti ń gọ̀ mi ò lè máa pẹ̀lú ọ̀bọ ẹ̀já wòrà àbí. kí là ń sọ kí ló ń sọ. kíkà mi èjò á máa constitute nuisance nínú ilé mi. kí ọ̀rẹ́ o ò get kìíní o o get kini o bóyá kò yẹ kí n máa bèrè kéjèké bó ti ń gọ bóyá kí n sọ pé ó dẹ̀ bó ti ń gọ yes now because Paul, lóbìnrin ṣe wá máa ṣe fílẹ́ńgẹ́ fílẹ́ńgẹ́ fílẹ́ńgẹ́ mọ́ ẹnu ilé ẹ̀ ṣé bí wọ́n ló ní ilé yìí ṣé bí ilé ẹ̀ ni ṣé ọlọ́run fún ẹ̀ mọ́tò ẹ̀ ni ẹ ṣé ọlọ́run take up responsibility ìyá ọkọ nílé ni why don't put her in her place she is your wife yàwó ẹ̀ ni nàá ṣùgbọ́n àwọn Yorùbá máa ń sọ nǹkan kan wọ́n máa ń sọ pé téèyàn bá gbẹ́yàn lùtí ọ̀tún wàá kọ́ tòsí sí òwe burúkú ni o òwe tí ò make sense rárá ni àti tí òwe yẹn ṣe ń sìn because wọn ni máa gbẹ ẹni tí ọ̀tún kọ́ máa gbẹ kọ́ máa gbẹ tójú ọ̀bá fún etí ẹ̀ máa di so alátiṣe ó gbọ́dọ̀ máa ti ṣe ara ẹ̀. wàhálà tí mi gan bá fa o ti sú èmi mi ò lẹ́mi wàhálà. ẹ kò ní sún ẹkẹ. bọ́kúrú ẹ má kàn di ọ̀dẹ̀ kalẹ̀ òun ni gbogbo díẹ̀ díẹ̀ tí mo ṣe mi ò lẹ́mi inú mi àdúrà rẹ tó bá lè wá àkànṣe sọ̀rọ̀ rẹ ẹ eh? sì èmi ò sẹ́ pé kó léyàwó ẹ̀ jáde o èmi ò fọwọ́ sí pé kọ́kùnrin máa léyàwó ẹ̀ jáde mi ò sí fún broken marriage fine but put her in her place jẹ́ kó mọ̀ pé kí ọwọ́ ọ̀tún báyìí bíbẹ̀ ló máa ń wà ọwọ́ òsì bẹ́ẹ̀ ló máa wà ẹ̀ ṣí sí place ẹ̀ so tẹ bá ti yanjú gbogbo kínní ìsìn ok ó ti mọ ibi tó ń belong sí ó ti mọ ibi tó belong sí ẹ dẹ máa proceed pẹ̀lú marriage yìí á dẹ máa dùn ẹ dẹ máa tó lọ sẹ́lẹ̀sẹ́lẹ̀. Ah, ah. láti ṣe ní nǹkan tí mo fẹ́ pọ́n ọgọ́ ni ẹ kọ́ máa gba ẹ létí lónìí kọ́ máa gba ẹ lójú lọ́la ẹ afa ọ̀rẹ́ ṣó ń jẹ wá dáná. kò yìí ń jẹ́ wà lé. ẹni tó ní kí n lé bọ́tà náà lọ ọ̀rẹ́ náà wọ́n ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe nǹkan tẹ̀mí sọ̀kalẹ̀ sí kó fẹ́ lọ sọ fún mi. nǹkan tẹ̀mí máa sọ fún mi máa sọ pé wá sí ìgbà kó sọ pé kí n lè bọ́tà ah! kó máa wá lè wá kó máa wí ó máa dáná fún ẹ àdáìsá ọ̀ràn. òun fẹ́ kí wọ́n bẹ̀ kí n gbá food poison ní oúnjẹ. ẹ ẹ máa sọ ẹ náà. kí ni kì í ṣe fún ẹ ṣe swallow ni àbí. mo like swallow. ẹ ẹ pọ ọ̀rẹ́ mi ṣé bí ọkùnrin. má para rẹ sákan lọ́rùn ìyàwó ìyàwó sórí bẹ́ńbẹ́ sọ́kọ òjò obìnrin. ìyàwó aláìníṣẹ́ sọ́mọ nọ́bà gbogbo ọkọ. èyí wà lánìí ò sí nǹkan. wow. eléyìí pọ̀ ìfẹ́ mi kó kó ìfẹ́ mi kó kó ok ta ló máa sọ pé òun ò láìkí irú nǹkan báyìí kí ló dàbí pé kéèyàn máa lé ìfòrò láìfò báyìí kéèyàn máa gbé pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìfẹ́ pẹ̀lú fọkànbalẹ̀ kó má sí wàhálà kó má sí gbọ́n mi sí omi ò tó torí ọlọ́run ìyàwó mi please má jẹ́ ká máa jà mọ́. èmi náà ò láìkẹ́ èmi náà fẹ́ ká máa gbé nínú ìrẹ́pọ̀ kó má sí wàhálà. that is it and that is the best. Eh, ẹ ṣe gan. Mm. Mm. wow this is delicious. Mm. wo ojú ẹni. ọmọ pé tí bá ti dáná bẹ́ẹ̀ inú うんあのあのね。うん。 <laughs> olóṣùn ó débẹ̀. báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ gbélé plate nìyẹn. òrùgbẹ́ǹgbẹ́ mi ni. this is ah, ah, cup lele. ṣé mi máa tó ṣá. ó máa tó ah, ṣé bí kí ni ẹ máa fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀. Hmm? kí ló sánsìn. Oh, actually thinking aloud ló ṣe mí mú mi mú mi. Hmm. don't do this o kì í ṣe báyìí náà mú mi. ibi táwọn madam tí wọ́n ti rí kíní ẹdìẹ igan kò jọ bọ́ìlà kò jọ adìẹ bílẹ̀ yóò mọ̀ fi ewé ẹ̀wò yóò mọ̀ dọ̀tí gbogbo nù kíní káàkiri kọ́lọ̀ ń sàánú yàn nílùú yìí gbogbo nǹkan ló wọ́n nítorí ẹ̀ tuntun lè mú owó ayákìlà náà tó wọ́n ayákìlà gogoro lórí burúkú tá a mu ògógóró tó jẹ́ pé fifteen naira kólógógóró náà tún aṣakọ́ pòun tó gógóró ọ̀ndẹ́ náà má yes ma. ẹ kú àwa ni ẹ ma. mo gbóúnjẹ yín wá ni. ah fún èmi. bẹ́ẹ̀ni ṣé kò dáa ni. ẹ bá ti pè mí kí n wá gbé e ah irú eléyìí tẹ́túnṣe lé ní surprise lẹ́fi sí. apárò kan ọ̀gá jù kan lọ àfi tó bá gorí ebè. ẹ ẹ ẹ gẹ̀ẹ́tì ẹ wàá gẹ̀ẹ́tì ẹ tán <laughs> bí yorùbá ṣe máa ń sọ torí pé ẹ̀yin jálákọ̀wé ni ò jẹ́ mọ́ wọ́n á ní apárò kan kò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè ìdí tí wọ́n ṣe máa sọ bẹ́ẹ̀ ni pé sẹ́rí ní tí wọ́n ń pè ní ebè òun ni ẹ àwọn hmm, not forganizer àwọn arokobọ́dúndé àgbẹ̀ mi ò mọ̀ mo ti fẹ́ pèlè ìbò fún yín kó lè yé yín ni so tí wọ́n bá fẹ́ gbin iṣu àbí ẹ̀gẹ́ ni àbí ọ̀dùnkún so tílẹ̀ bá wà báyìí wọ́n wà á kan wọ́n ga báyìí sẹ́wárí lè tó wà ńlẹ̀ sẹ́wọ̀n pé eléyìí tó bá gorí obì òun mọ̀ wo ìyẹn that is the ẹ eh, point gangan that is One and key tí wọ́n fẹ́ yọ fún yín gangan bẹ́ẹ̀ nìyẹn hmm, eh, ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gama ẹ eh, ah madam ẹ dákun ẹ má bínú ah kíní yìí wúwo lọ́wọ́ ẹ ẹ ẹ má bínú madam ṣé torí bí mo ṣe ń wo kíní mò ń gbóòórùn hmm, ṣé àmàlà ni àbí sẹ̀mù. jogi ni ah. ẹ tún ti bẹ̀rẹ̀ àbí ah. òkèlè ti bẹ̀rẹ̀ mo ń ṣẹjọ yín mo gbóúnjẹ wá fún yín. èmi náà bá yín sí èyí mm, ẹ pẹ̀lẹ́ mà ah ó rí o èèyàn rí o èèyàn rí náà fi ń júwe èèyàn rí èèyàn bínáfínjú èèyàn àwọn èèyàn rere ìyàwó gidi alálùbáríkà téèyàn máa fi tọrọ obìnrin pé ọlọ́run ṣe léyìí fún mi wọ́n sì wo báwọn ṣe lówó tó kí wọ́n tún wá gbóúnjẹ wá fún òṣìṣẹ́ mo jẹ́ o wọ́n wá gbóúnjẹ wá fún mi tó bá jálò mí ni olùsí akọ́bá tí wọ́n jẹ́ ẹ wo ẹ ní pinyìnkìn ah! ah! ìrẹsì náà tún ni ah! ìrẹsì máa tètè dàjẹ́ sínú tèmi àmọ́ àálẹ̀ bẹ́ẹ̀ náà ni torí àpò ráìsì gan tí wọ́n nìsín wọ́n ní seventy thousand làpò ráìsì tó bá yá yóò one hundred tó bá yá kó mọ̀ jẹ́ ráìsì mọ́ oníkálukú ká mọ̀ pa àwọn ọ̀rẹ́ ni ayé ìgbà kan ni gbogbo wa máa ń pera wa ọ̀rẹ́ mi mo ní chẹ́kẹ̀ wò ní tọ́rẹ̀ bá pẹ́ ẹni sìn ìwọ náà chẹ́kà rẹ o mi ò torí ọlọ́run pẹ́ bóyá mo lè rí nǹkan fẹnu gbánlé ẹni ètò bá woro túnde dix yẹn tí mo ah òun dẹ̀ rí òun máa ń jẹun káàkiri tó bá fẹ́ jẹ jábà gbàngbàngbàngbà ni bóyá gbogbo wa máa jẹ ráìsì mọ́ ká máa jẹ kúrú ah kété ẹni mo ń sọ dọ́là gan tiwọn ah ìlú yìí ni mo ti mọ̀ pé wọ́n fi dọ́là ara poison tí wọ́n fẹ́ fi pa eku kẹ́yọ̀ lọ́sọ́dọ̀ ẹni tó ta oògùn eku kó máa sọ pé dọ́là tiwọn o I'm fed up ah hey madam ẹ ẹ ẹ kó sùúrù èmi ò mú ah ìgbà tó ga wa bẹ̀rẹ̀ gbogbo orun kan báyìí ojú ò sì fi mọ̀ wá yẹn o ah lẹ́yìn o bá sọ obìnrin gidi tó bá jóbìnrin mi ni pé irú nǹkan táwọn ọ̀gá ṣe tí wọ́n ti wọ́n ti fi wọ́n lẹ̀ sẹ́yìn ṣẹ́rí. ọlọ́run ló fi irú yín kẹ́ wọn tó bá jẹ́ pé wọ́n níyàwó gidi ni kó má jẹ́ irú yín tó bá jẹ́ obìnrin mi ni irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn yóò ó lè ti bínú kẹ́rù ẹ̀ tẹ́mi náà bá yẹn ṣe wọ́kàsì tó dáa ni irú nǹkan táwọn ọ̀gá sí yẹn wọn jẹ́ni tí wọ́n lè gbé snapchat wọn lọ tí màá èmi náà dàgbà blọ́gà nìyẹn ọsàn kan orúkọ lèèyàn bẹ̀rẹ̀ blọ́gà sáyẹ̀rì bẹ̀rẹ̀ regina suku bẹ̀rẹ̀ àyẹ̀mí mo máa bẹ̀rẹ̀ snapchat straight ni mo di blogger nìyẹn àwọn èèyàn tó di headnut i can post anything ah èmi àti àwọn tuẹ̀tuẹ̀ ẹ ló igéwé ló máa wúlò nípa àwọn èèyàn gist lover àjọ máa dá gẹ̀ẹ́nì lórí ọ̀rọ̀ ọ̀gá. ẹ wo ẹ wo ẹjọ tó rẹ Ọlọ́run ah. ó ti tó. Ah! ẹ tún máa wò nísìn a ah, tún máa wà látàn lá nísìn bóyá jákèsá ni wọn ló tún bá dé báyìí láì wo sí wọọdù ewu làbúrò mọ ọ̀nà pásókè eléyìí tẹ̀sí láta àti ìbọnú ẹ ẹ wo rúurun yìí láì jẹ́ pọ́n á kì í mm. ọ̀gá ẹ má má takìtì bẹ́ẹ̀ takìtì ẹ ìyàtọ̀ ti jẹ́ mi Ah. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sílé agodo o ah èmi rò pọn lórí ẹ yẹ kẹ lẹ́rù kù ẹ̀yin ò lẹ́rù kù ẹ kàn dá gbogbo lílà mọ̀ ẹ mọ̀ bọ́gà sí yan ẹ ẹ mọ̀ bọ́gà sí yan láì sájọ́ ọlọ́pàá ah ah mo like panorama sọ ti yàn àti gbogbo tó ń dán kọ́ ni wúrà èèyàn mọ̀ wọkùnrin mi gbà tó jẹ́ pé kíni ṣé èèyàn mọ̀ pọ́n ẹ̀ ń lọ club ẹ̀ àṣẹ ń bá wọn fa ice. ìfẹ́. kí ni mo ṣe ń bí báyìí. ah ọ̀gá ìtàláwa o ìtàláwa o. wo kásá máa dúpẹ́ kó o jí láyọ̀ àtàlàfẹ́. kásá máa dúpẹ́ ó lọ fàáfàá o. Mm-hmm. ọpẹ́ ni o. mi mọ̀ pé wèrè dùn wò báyìí o ah wọ́n wo gbogbo ṣe display lánàá o ti fẹ́ nu òkèlè pa ah ẹ mọ̀ dá ó nà bí. ẹ ẹ ẹ jẹ́ kán ah ọ̀pọ̀lọpọ̀ òkèlè lára ẹ o ọ̀gá o fẹ́ já wọn bá ah o fẹ́ sá dọ́ta ni. ọ̀gá sẹ́rí irú nǹkan tẹ̀sí lánàá ẹ má mọ̀ sí irú ẹ̀ mọ́ o ah èmi ò tẹ́mi mọ̀ pọ́lọ́jà nìyí ni irú Colorado wo lẹ lọ gbé ẹgbẹ́ Colorado débi pé ẹ fẹ́ bọ́ta láì jẹ́ pé fọ́fọ́fọ́ ẹ tún fẹ́ fọ́ géètì lánàá kò sí tí mi ò bá yín fà ah ẹ nínà tẹ̀tẹ̀ ẹ̀nàm ẹsẹ̀ wo gángan mọ́ sẹ́yìn sàlọ́ tó tiẹ̀ bú ẹ̀ sèyí vibe gan ó ń tó ba lórí stage tó lọ kí ìyẹn snap ẹ̀ dànù ni àwọn fans ẹ̀ náà padà fọ́ yẹn lẹ́nu ta kò kò kò kò jìyà tó yẹn èmi ò bú yín o ọlọ́run wá fi mí ṣe èèyàn mashallah tó kàn máa ní sùúrù tí DJ Sikin tó gbé ṣépè tí ò tí ò tiẹ̀ wo bẹ̀ dé kó máa ó máa reply ọ̀gá tẹ́ bá mọ̀ pé Colorado ẹ̀yọ̀ kan ní lọ́pọ̀lọ́ yín gbé kí ló dé tẹ́ lọ bá àwọn ọmọ márùn-ún tó ibi tẹ ti mú tó bá yẹ pé mú wa lọ ni ó yẹ ká lọ bèrè lọ́wọ́ wọn madam èwo nu yín ló fún ọ̀gá ní Colorado èwo nu yín tẹ wáyé tẹ yẹ̀dí ọ̀gá síta irú Colorado tẹ fún ọ̀gá ah nǹkan tá lè kí ọ pẹ̀lú omi tútù ni omi tútù òkè ọ̀tọ̀dọ̀ yín ìgbà tí ìgbà múlẹ̀ kàn bẹ̀rẹ̀ sí kófẹ́ mi. ẹ wo kele ẹ wo ẹ ṣáà fi ẹ fi ẹ fi ọkọ mi sílẹ̀ o. mi ò kí n mu Colorado. Ah! ẹ ò mú o dẹ̀ fà á èmi yìí ni mo fi sínú oúnjẹ fún ẹ. Hm? ẹ̀yin ni. àríbánújẹ́. Hmm. àrísùnkún. Ah. o fi colorado sínú oúnjẹ fún mi. Mm-hmm. mo fi sí. kí ló bá ṣe wo a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àbí kí lẹ tí ì rí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ah. torí ọkọ̀ òfò lọ́lọ́run ọba ló fi dáyàwó òfò náà. Ah, eh. a ti wà ọ̀nkólósì nílé yìí o ọ̀nkólósì wo eh? ọlọ́run ju ẹ́ máa dúpẹ́ lọ́wọ́ òkèlè o wàá ah. ti jáwọ́ gbà wàá ti já jáde mi mọ̀ pé ah. wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ó yẹ wèrè gan lánàá ṣá ẹ pàpàpàpà àjọmọ wèrè ṣe <laughs> òkèlè ò bá má ti dì wọ́n mú lánàá yẹn kó ti já <laughs> ìfẹ́ mi ìfẹ́ mi ọkọ mi ọkọ mi eh, my sweet love eh, my ni. <laughs> Eh, eh, ẹ ẹ ẹ jọ madam eh. ṣé ẹ ẹ prank ọ̀gá ni àbí òótọ́ ni tẹ̀ ń sọ. ní kí ni mo fi si dáadáa ni. ah wo máa wo ti ẹ ẹ òkèlè. ẹ bí ṣe ń lọ yìí. ok. mi ì mọ̀ bóyá máa padà wá o àlọ́ ni mo mọ̀ mi mọ̀ àbọ̀ o àmọ́ tí bá ṣe kígbe yéè ẹ gbà mí o help òkèlè jọ nítorí Ọlọ́run ah. wá help mi o wá help mi o bóyá kẹ ẹ ṣe voice note tilẹ̀ sínú whatsapp yín ah mo dáràn àlọ́ yín lẹ mọ̀ ẹ mà bọ́ yín ẹ kí n tèmi èmi ń pilọ́tì ni mi ò sì ń ta tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ travel owó ogó à ń kọ́ ọ̀mù náà máa ń san kí ló tẹ̀yìn sanwó ogó fi kòló sínú oúnjẹ ọ̀gá ah ọlọ́mọdé ká tẹnu jẹ kó bá tèmi jẹ ah ṣé wọ́n ti fi kana kú sínú ilé báyìí musa wo náà ẹ̀rín mi ń pọ̀ ọkàn mi kan sọ fún mi pé mo ti ń rẹ́rìn màá tún ra mi pé mi ò rẹ́rìn ah ọlọ́mọdé ká yé mu wa madam ti mú mi o ah, ojú mi ló lè ibẹ̀ mò ń ìwéré ti bẹ̀rẹ̀ o. ọ̀la àròyé kí ló dé gan-an òsọ̀lẹ̀ ọkọ̀ di battlefield kí ló wá dé gan-an òjòyè àgbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀ àtó ẹ̀ ti ìhùwàsí yín ń kó bàtàn ọmọlàkejì ìyàwó ẹlẹ́sẹ̀ osùn ẹ tọ́jú ilé yín o ẹ má sọkọ dìgbà ìkólẹ̀ rọra ṣe. balaba dé.

gé kí ló ní ó ó ní three days board meeting kan tí a fẹ́ ṣe mi ò wá rántí pé ní hmm. ìwọ̀n wọ̀dí ń sin wí pé. I'm travelling in few hours. kí ni ń fariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó ṣe garawa ọ̀kọ́dọ̀lógin ni ìyàwó sọra ẹ̀ẹ́dẹ̀kùtẹ̀ ẹ sì máa ríran o ẹ farabalẹ̀ o ṣe bọ́kàn wọn lóde lọ́pọ̀lọ́ ṣe gbé ti ẹ̀kan sẹ́yìn kí ló dé tẹ́ ẹ fẹ́ òkùnkùn ju mọ́lẹ̀ lọ àmà mi pọ̀rọ̀ yìí lówẹ̀ omi lóró nínú ọ̀làkọ̀ọ̀làkọ̀ọ̀ àlàbọ́rùn yín ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dẹ́wù tọkọtaya. pàlàfà dé wàhálà dé. wàhálà dé. wàhálà dé this one na commotion. this one na commotion. márùrù márùrù kì í kéré ọjọ́. olówó orí mi kú iṣẹ́ wọ́n ní kí n fún ẹ ní drink. mo rí pé o ti ń ṣiṣẹ́ látàárọ̀ wọ́n á ní kí n wá fún ẹ ní drink. èmi àwa stupid láti gba drink lọ́wọ́ wọ ẹ́ kí n lè kú àbí ah. Ah, mi ò tí ì ṣetán àti kú ẹni ro kúrò mi kú wí ò ah. jẹ́ má try ẹ̀ mọ́. wo mi máa ti change mo ti change omi tútù ti rú ẹja tútù ti wọ hmm. bẹ́ẹ̀ ẹ́ ẹ̀yà mo díẹ̀ náà. kí ló ṣe ẹ mo ní mi ò mú sọ̀rọ̀ lọ fún mu nǹkan ni mo ní mi ò mú èmi àgbà drink mú lọ́wọ́ wọ. Ah, mi ò tí ì rẹ́dí àti kú ẹni ro kúrò mi kú gbé. o ṣì ń bínú ni má bínú sí mi yá mu look lórí kẹ́mi tó lè gba drink mu lọ́wọ́ wọ̀ wàá kọ́kọ́ mú náà wàá mu dé half wàá wá gbé sílẹ̀ màá wá ní sùúrù dàárọ̀ ọ̀la màá rí i pé kankan ò ṣe é ìgbà yẹn lèmi tó lè gba drink mu lọ́wọ́ ẹ̀. Ah, àbá mo ní mo ti change mo ti change mi ń ṣèyàn burúkú mọ́ mo ti change ya mọ́. kẹ́mi mu ohun drink tó ti poison ẹ́ <laughs> tó bá ṣe tán láti lo style tí mo sọ yẹn then go ahead. o gbà bí. o ń gbà. o gbà kò sí wàhálà. aago mi olú máa dé adìyẹ gbẹ̀yìn. òpònú hmm. ọ̀dẹ̀ adìyẹ tèmi gọ̀ àbí tá a dúró díẹ̀ ó jẹ́ wá lo style mi style eléyìí ó lè wọ́ọ̀kì o ẹni ro kúrò ikú á ẹni robi sí mi bí a ò á gbogbo yín lè korí fún yín. ta ah, kò ìgbà tí ẹ ti ti gbogbo ẹ̀ tẹ́ ti gba kì so bọ́n ṣe wọ́n ṣáà lè fo <laughs> tọ́ bá fo fẹ́ǹsì pẹ̀lú bábu aya ni. ṣé ni. fẹ́ kó all right sir. ẹ ẹ eh, eh, yes sir. ọ̀dà. a ṣe kàn sí mi. ẹ ẹ ẹ ṣeun gan sir. ẹ ah, eh, ẹ pẹ̀lẹ́. ẹ òkèlè gate. ah gate. ẹ tó bá jẹ́ pé ẹ fẹ́ jáde nìyẹn. yes ẹ lọ bá àwọn ọ̀gá kí géètì ti wà lọ́wọ́ wọn ọwọ́ mi kọ́ ni kí wà mọ́. ọ̀gá bíi ti báwo bá mi ṣí géètì jàre. ṣé bó náà ni eh, èmi àti njọ́sọ̀ ìgbà tẹ́ pàdé wọn síbẹ̀ rí kì lọ́wọ́ wọn bọ́n ti wà yẹn eh, kò sí pé anybody ń jáde no in no outside anybody tó bá fẹ́ ṣe in and out wọ́n gbọ́dọ̀ lọ rí ọ̀gá kọ́kọ́rọ́ bọ́dà ó ti wà lọ́wọ́ ọ̀gá. ó wá jẹ́ bírú èmi. Eh, èmi kọ́ ni mo sọ pé ó jẹ́ bírú yẹn mi fúnra mi gan lè jáde èmi tí mo ṣí géètì fún yàn gan ọ̀gá ni ó gbọ́dọ̀ sí géètì fẹ́mi náà báyìí torí wọ́n ti gbogbo amọ́lé ni house arrest. àbí wèrè lọ̀gá náà àbí asínwín ni ọ̀gá tó ní kó má ṣí géètì fún mi ṣó fẹ́ ya wèrè ni. ìrántí ràn ẹ́ la sínwín àwọn tó tó mi nílé yín àwọn tí ò tó mi àtàwọn tí mo jù lọ nílé yín la sínwín ẹran kò ìyàwó. ẹ eh, ẹ eh. ma mo ń wá yín. Ah. Eh, mi ò ń ṣe fẹnu wú géètì mi ò dẹ̀ ń ṣe wẹ́dà débi pé màá já gate wọ́n sì gidigba ò sílẹ̀kùn ẹni tó mú kọ́kọ́rọ́ dání ọ̀gá ló mú kọ́kọ́rọ́ dání èmi fúnra mi kò lè bọ́ ta báyìí. ó ti yé mi mo ò lọ́rọ̀ báwo sọ olórí burúkú olòṣì wèrè asíwìn yẹn òun ni mo ní bá sọ̀rọ̀. ẹ má bínú máa o. mo sọ fún ẹ pé mo ṣubú ni sórí ẹ pé ṣá. ok wọ́n yìí sì torí ọ̀rọ̀ mi ọlọ́mọdé kan yìí sì torí ọ̀rọ̀ rẹ̀ tọ́rọ̀ bá ti di ẹ̀tẹ́ ti dénú. Ah. inú ilé yìí gan ó ti ń sú èmi bọ̀ wọ́n sì sọ wọ́n sì ìgbésí ayé mi di fídì tí wọ́n ti ń gba semi final àbí tí wọ́n ti ń gba champions league final ah èwo ní battlefield wọ́n ti gé tèmi fúnra mi ò lè bọ́ tàbáyì torí pé kíní kan ẹ̀ ń béèrè question lọ́wọ́ mi àdèmọ̀ bóyá ibi tí wọ́n ti ṣe aládìrẹ̀ làwọn náà lọ torí àdìrẹ̀ náà kò sí sáwọn èèyàn ṣe lọ́sìn ni náà pè irú aṣọ táwọn màdàmú wọ yìí náà nǹkan ògbọ́dọ̀ jábọ́ lọ́wọ́ yín pati kẹlẹ fẹ́ mu èmi fúnra mi ò lè jáde nísìn ògógóró àwọn dixon ọdẹ tí wọn dúró débi nílò ògógóró báyìí báwọn ti fẹ́ jáde dẹ̀ dún mi lọ́kọ̀ láìsí kòròǹta eléyìí ti pandemic lọ mo gbà fọlọ́n ọlọ́run lógógóró máa wọnú ayé mi lẹ́nu. ọ̀rẹ́ báwo ni yà mo ti dé mo ti dé. ìgbà wo ló wọ̀lú. ẹ mo ní kí n wá lò some few days lọ́dọ̀ ẹ náà ni. ìyẹn náà ò bad at least màá fi yẹn rójú ẹ. ẹ ok ok ok ẹ mò ń bọ̀. no qualms. all right mama expect. All right, all right. Madam, ṣé oúnjẹ ò tí tó jiná náà ni? Oh. Oh. Oh, darling, kò ní pẹ́ jiná dé àìrè. Ah, mo ti àwọn gbọ́n tó ń make up. Tàwálẹ̀ wá ń bá sọ̀rọ̀ látàárọ̀. Hmm. Ah, ẹ pẹ̀lẹ́. Jíbọ́lá ni ó ti wà around. Ó wá náà fẹ́ wá lọ few days lọ́dọ̀ wa. uncle Jibola ó tiẹ̀ dá wọ́n ti lè bá mi kẹ́ lọ́wọ́ kò ó ṣáà lè fi ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ nílé kó wá jáde bó ṣe máa ń jáde lọ yẹn. o <laughs> lè ní kó ka lẹ́sẹ̀ kò ẹsẹ̀ síbẹ̀ alábòsí. Ah, ọmọ bọ̀ ẹ wá o eléyìí tí mo fẹ́ lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yìí ah, ṣé ó wà òkè báyìí last time tí mo lọ sọ́dọ̀ ẹ̀ girlfriend mi lásán ni mo pè tí ìyàwó ẹ fẹ́ máa fún mi ní attitude tó yẹ bí àwọn fẹ́ gbé obìnrin fọ́kọ ẹ̀ nù ẹ jẹ́ kí n pè padà ẹ jẹ́ n pè padà mi ò bí máa lọ ó máa bẹ́tà. lólu pè padà fún ọ̀rẹ́ ó tún pè padà ni. ọ̀rẹ́ jọ má bínú mo gẹ́ẹ̀tì urgent call kan báyìí sìn ó ní emergency kan tí mo láti attend sí. ẹ ah. ẹ jọ ò ní bínú ni jọ má bínú jọ nǹkan tó máa ṣẹlẹ̀ pé tí má ti ṣe tán màá pè ẹ́ to get alẹ́ pàdé nígboro ṣùgbọ́. kò sí wàhálà àwa máa múra mú gbòòrò. ẹ jọjọ ṣó ti gbọ́ má bínú jọ all right okay. all right. kí ló ṣe. olóhùn wa mú o. ah ah o ti gbọ́ nǹkan tó sọ lóye sọ ọmọ kẹsẹ̀ kò mo nǹkan tó ṣèjà rẹ̀ irú wo nìyẹn ah, ah. mo ti rò bí wọ́n máa tẹ̀ change ni. Hmm lọ́pọ̀lọ́ ṣe gbé ti ẹ̀kan sẹ́yìn kí ló dé tẹ́ ẹ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ. àmà ah, mi pọ̀rọ̀ yìí lówẹ omi lóró nínú ọ̀làkọ̀ọ̀làkọ̀ alábọ́ọ̀rù yìí ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ah, ó dẹ̀ tọkọtaya máa jẹ́ wàhálà jẹ́ wàhálà jẹ́ kò ṣáà síjà lọ nínú omi tó fẹ́. ó síjà lọ ń gbé ọmọ kó. kí wàá ló wá lè máa ṣe agent kejì òun ni wèrèpè. wèrèpè kẹ níbo mo ti rí wèrèpè níbo mo ti rí wèrèpè mo kó wèrèpè. sorry ṣé bí wèrèpè ṣe máa ń sáré ṣiṣẹ́ nìyí. Ah, wèrèpè ṣó fi wèrèpè sínú omi fún mi ni ṣó fi wèrèpè sínú omi fún mi. kó máa ń sáré ṣiṣẹ́ báyìí o. yẹ mo kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wa fẹ́ nídìí ẹ̀rọ eh, eh, eh, but o wa fẹ́ lò bí fifteen minutes kó tó lè bá olórí burúkú ni ẹ olórí burúkú. má ní ojú o tó bá ní ojú o máa lé o. olórí burúkú ni olórí burúkú ni ẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ gbọ wèrè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwé òmùgá tí wọ́n fi gbó sínú oúnjẹ fún mi o ti sáré gbàgbé ah, o tí ì yún nǹkan kan ṣe èmi ló lọ́sẹ̀ àbí ah. mo ti add another fifteen minutes. olórí ah, burúkú ni ọmọ ṣe wáyé olórí burúkú ni. èmi ló lórí burúkú mo tún ti add another fifteen minutes mo tún di forty five minutes bó ṣe máa yúnra bí olórí burúkú nìyẹn tí forty five minutes máa pé olóṣùn lóbìnrin ni ìkòrò àṣàṣàyẹ̀wò ti fọ́ báyìí lóṣòrí bó ṣe yún yẹn bẹ́ẹ̀ la rẹ̀ ń bàjẹ́ bára ṣe ń bàjẹ́ yẹn la yí ẹ̀ ń bàjẹ́ olórí ya wèrè ni màá tó pẹ́ẹ́jù gọ́gọ́ mo sálárò wèrè bẹ̀bẹ̀ ìyá ọjọ́ ọjọ́ fún ogún tẹ́lí tíjà tó kọ́ ẹ so wèrè rẹ̀ lè bẹ̀bẹ̀ so wèrè rẹ̀ lè bẹ̀bẹ̀. kọ́ni ẹni dá fún ẹ. Eh, ó ti dá fún ọ ó ti dá fún ọ ni wọ́n yúra báyìí ìkorò ìkorò tó gbẹrẹ ládùn ìkorò ní olórí burúkú ìyàwó eh, eh, pami fún pami fún ìyàwó rẹ àríkò máa yún jù look look look bó ṣe ń yún jù lọ gbogbo ẹ máa lé kò máa ra fọwọ́ máa fi pa mo kọ́kọ́ mo yà mo mo wẹ́rọ mo kọ́kọ́. ó dàbọ̀ olóṣì kó lè ní dá fún ẹ mo ṣe wá sí àgbo mo á ṣe tèmi fún olórí burúkú ìyàwó ni ẹ ṣe kó tún máa bẹ ègbú ibi tó ti máa mọ̀ pé ó lè change ni if care is not taken one day ló máa lò one day. ìwọ lè jẹ́ lọ́dọ̀ sí i. èmi ṣe rò pé tí bá tẹ̀ wọnú kíchìn ẹ màá rí kúlíkúlí by ní mọ́ni àgbà tí mi ò dẹ̀ ti rí tí bá gbọ́ nǹkan tó ń sọ dáadáa ó sọ pé ọkọ ẹ da wèrè pè sínú omi tó fẹ́ẹ́ fi wẹ̀. o mọ̀ pé gbogbo yẹn ó ti ya wèrè ó ti mad lóòótọ́ ni nà ó da wèrè pè sínú ẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi etí ẹ̀ mélòó. méjì. mi ní parọ́ fún ẹ o intro lásán lọkọ ẹ ṣe fún ẹyẹ o ọkọ ẹ fẹ́ pa ẹ ni yes now kí ọkùnrin tó lè dáwèrè pè sínú omi ìyàwó ẹ tó máa ń gbọ́ ó ti ń lọ fàáfà ó ti ń lọ fàáfà àmúlùdù ah, nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ń lọ fàáfà wá kí wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ gangan ah. nígbà tó da wèrèpè sára kí ni wọ́n ṣe ṣé wèrèpè yẹn wo ó affect ẹ. Hmm, nítorí èmi ní bulletproof wèrèpè lára ni kò affect mi rárá eh. tó bá ibi ṣe mo ń gbẹ́ra àní gbogbo ìdè ń wo mi kò dìde. Ah! kí wàá ní security yìí sọ gbọ̀nsẹ̀ security rẹ̀. security díẹ̀ ló kù fún mi báyìí kí n bọ́ra sí o. kó bọ́ra sí o. bẹ́ẹ̀ ni ṣé kò ṣáà mú fóònù dání tó máa fi rìkọ́ọ̀dì àbí nǹkan kan. ìgbà tó rí ò burú ó máa mú fóònù. ọkọ èyí wíkẹ́ẹ̀dì o mi ní parọ́ ẹ fẹ́ fi ẹ sí ó fẹ́ yẹ̀ ẹ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí n kò tiẹ̀ yé mi as in mi ò understand. dá wèrè pé. wèrè pé i'm telling you the truth. <sighs> kí wàá ní wọ́ọ̀rùn pé ó lè fà tọ́pẹ́ fi ń wo gba àwọn wáyé bí ó rẹni tó ń pè lórí fóònù àbí nǹkan. ẹ nǹkan tí mo kàn notice lẹ́nu jọ́ mẹ́ta bí bá ti fẹ́ kọ̀ ó máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ àlọ́ mi kọ yẹn. ẹ ẹjọ́ kan mo gbọ́ wípé ẹ ẹ lòdì ẹ. ta ni wọ́n wá lérò ń pọ́ lè máa pè. ta tún ló máa pè é olórí burúkú pa ẹni. èmi náà ti mọ̀ àmọ́ kó mọ́ dàbí pé bóyá mò ń advice ẹ ní nǹkan tí ó dàbí mi mò ń sọ pé ẹni báyìí ni mo ti mọ̀ pé olórí burúkú pa ni. Hmm. àmọ́ ọ̀rẹ́ mi ó ti slow ju, ó ti slack jù torí tó bá yá ń sìn wá ní ẹbí àtọ́rí pé mi ò lọ́kọ àbí nǹkan kan ni àmọ́ èmi náà ni mo lè advice ẹ dáadáa sórí next time tó bá rí pọ́pọ́ ẹ ti make kọ́ pẹ̀lú pa ẹ wà á mú fóònù ọwọ́ ẹ̀ wà á là mọ́lẹ̀ gbàgà gbogbo àtúkà ṣorí bí fóònù yẹn ṣe túká bẹ́ẹ̀ ni ayé olórí burúkú pam máa ṣe túká tó wà tó bá ti wá túká bẹ́ẹ̀ wà á mú fóònù yẹn wà á mú sim wà á wá sọ sẹ́nu o ò ní fi ìfẹ́ jẹ́ o wà á já hàn hàn hàn hàn wà á jẹ́ ǹjẹkújẹ ṣorí bó ṣe ń jẹ́ ǹjẹkújẹ láyé wèrè ń bàjẹ́ níbi tó wà wà á wá mú omi tútù. Mm -hmm wàá fi swallow ẹ sórí bó bá ṣe ń ní running stomach tó fẹ́ dà pé inú ń ẹ wà láì báyìí ìrèlè ṣe ń yegeyege níbi tó bá wà ní. ayé ẹ̀dẹ̀ màá mú mi. pẹ̀lú ògọ́lọ́. ẹ àmọ́ dúró náà ṣé mo wà ní ní stomach pain. ọ̀gá ó máa fara mọ́ ni àní músíìmù ẹ̀ kó sọ́ sẹ́nu kó gbé mi gbé kó gbé mi kó fomi tútù lò ó kò ní affect kò lè affect kò lè ṣe ọkọ tọ́ílẹ̀tì ló máa lọ tó bá dẹ̀ ṣe ń lọ tọ́ílẹ̀tì ayé wèrè ń rún bí tó wà ní. Mm. yes now. wàhálà ìhun ni màá ṣe ah. ọ̀rẹ́ mi kí ló rò pé a lè ṣe fọkọ mi sí a gbúdọ̀ retaliate kò gbúdọ̀ jẹ́ lọ bẹ́ẹ̀ yẹn. Hmm, hmm, hmm. òun ti da wèrè pè sí ẹ lára ṣé o lè gẹ́ẹ̀tì orí aláǹgbá. lizard. kọ̀ǹkọ̀ láǹgbá ni o tabari tó ti gbó dáadáa bí ó ti lò bíi seventeen years ṣó ti yẹ tó bá lè gẹ́ẹ̀tì ẹ lọ́jà wàá pa fúnra rẹ̀ ìfún yẹ òun ni dànù wàá gbé sẹ́gbẹ̀ẹ́ kan wàá gé tó bá ti gé mi ì bá sọ pé kò dín but process yẹn màá ti máa lọ́ngì jù wàá wá bá mi wá bàbá ẹ̀gúsí kò yẹ yí gbogbo ẹ̀ láta kó fi sí ẹ̀gúsí kó wá gbé fọ́pọ̀ ẹ̀ kó jẹ́ sórí nínú èpè àbádùrà ẹlẹ́dàá àṣekọ̀ fún mi nù ẹ̀ ah, mo sọ fún ẹ. orí ala ìmàdé sínú pot mi. kọ́kọ́ láǹgbà. ọkọ̀ aláǹgbà. tó bá ní kí n jẹ́nu ẹ̀ nǹkan. ìwọ náà lè jẹ́nu ẹ̀ kò yẹ gbogbo ẹ̀ náà máa fi ṣe rárá àmọ́ nínú èpè àbádùrà wàá fi kàn ránṣẹ́ sí mi. Ah, ah, ọlọ́run máa jẹ mo ò lè fèpè ránṣẹ́ sí ẹ ah, kéèyàn dúró tìyàn báyìí lọ́jọ́ ìṣòro ọlọ́run ń jẹ́ kí n fèpè ránṣẹ́ sí ẹ. ẹni àdúrà tiẹ̀ ní gbogbo nǹkan tí mò ń ṣe ìkáyé ẹ lè dànù eh, ọjọ́ ló máa lọ láǹgbà báyìí kí ni tó bá jẹ́ pé kò ń ṣe pé ìrọ̀lẹ́ ti ṣe ní àbí. a ṣe lè lọ àwọn eléwé ọmọ n close bọ̀rọ̀. Eh, eh. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. ọ̀rẹ́ mi <laughs> oh trust me mo ti fi sí very soon àgbúrò gbọ́ àmọ́ kò easy o mo kékékékéké wo ojú mi ti fẹ́ bọ́ kó tó gbẹ̀bẹ̀ mi bàbá ń bari ọ̀rẹ́ mo tún fún ní bàbá eré burúkú kan ṣe lálẹ́ àná òkè òkè ọ̀rẹ́ ó dàbí ẹ̀gbọ́n pè mí best later. Yes, darling. I'm coming. Olólùfẹ́ mi má jẹ́ ajá o. Jẹ́ ká jọ fi ìfẹ́ bára wa. Ìfẹ́ ò fẹ́ ìfẹ́ ayé afẹ́nilójú má fẹ́ nílé. Tó pẹ́ sí pè àyà mi ti já sẹ́ni kí n máa sáré bọ̀ kí n máa sáré bọ̀. Sí ò sí sa bá mi lọ sí pharmacy. ó ok sa tó bá ti débẹ̀ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ oògùn tí mo fẹ́ kọ́ bá mi ta fún ẹ ah. máa sọ fún ọ lórí ah. máa ṣe transfer sí wọn títí máa lọ. ẹ ẹ yẹ sá ẹ ṣe jẹ́ ká lọ gbé mọ́tò ká kó gbé lọ torí kémi náà tó lọ bí ẹ kí n tó dé ó máa lọ sá all right sá all right sá. sí mọ̀ tó wà lọ́pẹ̀bí ẹ bá mi ra chocolate àti pringles. ah ní ọ̀pẹ̀bí. yes. ẹ ẹ àwọn ọ̀gá sọ pé. kí n má. àwọn ọ̀gá sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ máa sẹ́ǹ tẹ́ǹkì sí ń sìn ẹ bá ìyẹn owó uber ó ti yé bẹ́ẹ̀ àmọ́ ẹ lè fẹsẹ̀ rìn o kẹ́ fẹsẹ̀ rìn kò dẹ̀ dé ní rọ̀lẹ́ ló máa pè. ẹ mo ṣe lọ pẹ́ bí ẹ jẹ́ kọ́rọ̀ yín yé mi o ẹ fẹ́ fún mi ní ten thousand tẹ́ fẹ́ fún mi owó transport mi pé àmọ́ tó bá wù mí o mo lè fẹsẹ̀ rìn kó dẹ̀ jẹ́ pé bóyá mo fẹsẹ̀ rìn ẹ̀yin fẹ́ gba return ten thousand yẹn padà no no no no ah. o ti jẹ sin. Ah. Eh, eh, eh, ẹ̀yin gan yẹ kó máa pè ní cash madam ọlọ ẹ ẹ ẹ mò ń gbádùn yín téèyàn bá ràn yàn sẹ tètè dé ni máa ń gbọ́ èmi ò tún mọ̀ pé wọ́n máa ràn yàn sẹ́ pẹ́ kó tó dé. ẹ má wọrí ó dàbí pé ẹ ń bá ọkọ mi sọ nǹkan kan bíi owó. ẹ <laughs> mo sọ fún àwọn ọ̀gá pé mo nídìí torí àwọn ọmọ báwọn ọmọ ṣe wọlé skul wọn ni àjẹ eh, wọn láwọn balance kan eh, wọn wá lé wọn kó lé àwa òkúta bá tiẹ̀ rí séńjì díẹ̀ fún wọn wọn nìkan dúró òní mo wá ń bá àwọn ọ̀gá sọ pé nínú owó oṣù mi ìpè kan tiẹ̀ yá mi bíi twenty bay bígbà tí ẹbẹ eh, dí àbí always tó bá fẹ́ yá owó so òun ni wọ́n wá promise mi pé àwọn máa fún mi. just twenty k. ah just kọ ah nkọ́dà <laughs> kì í ṣe kalaba. ẹ má wọlé tó bá ti dé twenty thousand yẹn máa cash. ah yes. cash. bẹ́ẹ̀ni. tẹ́ẹ̀ni gba return. láíláí. ẹ̀yin ló yẹ ká mọ̀ pé ní cash madam. <laughs> ẹ àléyàn bíi routine ó sọ wọn ah ẹ àmọ́ lílọ tí ẹran mi yìí bí gbàtẹ́ tó fún mi l'opportunity àti rìn àwọn ìrìn kan ni o torí mi náà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí mo fẹ́ yà mo fẹ́ yàdọ̀ Ahmed madodo Basiru torí òun ah ó máa fẹ́ lọ ládìpọ̀ kó tó wá sára Mm. ẹ wo ibi tó bá ti ẹ̀wùn yín ni kẹ̀yà sí. ibi tó bá wùn mí ni kẹ̀yà sí. bẹ́ẹ̀ni tó ẹ wo sówó yẹn ò bá tó fún transport má tó send mi sí ipe tí ò bá tó. bẹ́ẹ̀ni. ah bàdá èyí ń fi nǹkan kékeré bẹ́ẹ̀ mi ṣeré o mo ṣe ń lọ mo lè dé lálẹ́ o. ẹ wo ẹ dé nígbà tó bá wùn nígbà tó bá wùn alẹ́ yẹn gangan. Oh! <laughs> máa rìn dànù e, eléyìí sọ̀rọ̀ pé bóyá ìta mo wà èmi ìlú ni mo wà. ẹ ṣáà ẹ máa lọ ẹ máa lọ. mi ò tún wá ní rìn nìkan mi ò tún ní bàdá fẹ́lẹ̀ tẹ̀ ṣe yìí wàhálà ẹ ti ní track wọ́n ti sọrin fún yín. orin fún mi. Ah! ẹyin gangan ló yẹ ká máa pè ní amọ́nà dùn inú mi dùn ah! níta ẹsẹ̀ yìí ó ti lọ fa àfa. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àmàlà. <laughs> ẹ mọ mítà tẹ ti sáré bó lórí ìdúró yìí. ẹ má wá ah! ẹ má dé o oh. ẹ dé lálẹ́ ni o. madam sẹ́rí fún tẹ̀sí àwọn yóò bò láyọ̀ fún yín lórí títọ́. ẹ má. iye followers tẹ ma. ẹ ṣe àmà ẹ má lọ ẹ má lọ ẹ má lọ abánijẹ́ bánimu má bá ní fàyà ránṣòro ìfẹ́ yẹlé ni mo fẹ́ ìfẹ́ àdàbà tútù ni mo fẹ́ ẹyọlé kì í bónílé jẹ bónílé mu kó dọjọ́ ikú kó dọjọ́ ikú kó yẹrí. Shattered, Lord. Shattered, Lord without a love. There is no smoke ah. eh. ah, eh, eh, ẹ pẹ̀lẹ́ mọ àwa ni ẹ yẹ ah ẹ ọ̀gá ẹ ẹ mọ bínú oògùn tẹ ní kí n bá yín rà tẹ sí kínní fún mi ìgbà táwọn màdàmú rán mi iṣẹ́ mo wá rí pé iṣẹ́ tiwọn ó ní wéètì ju tọ̀dọ̀ yín lọ ah, ó dà pé nǹkan táwọn nídìí yẹn ó wà very important máa lọ bẹ́yẹn gbogbo tí yín lọ́la kò ní sú mi kò ní rẹ̀ mi. Ah, àṣẹ ló máa ń mm. so àwọn mọ̀dá mo bùgá wọn lọ́hùn ni mm, àṣẹ ló máa ń fọkọ àbí àṣẹ ló máa ń <laughs> <laughs> eh, eh, ṣé mo lè máa lọ ẹ máa lọ tí yín eh, ṣé original ni ah, ah, original ni màá bẹ̀rẹ̀ gbógun tí yín lọ́la mm. ẹ jẹ́ káwọn lógun tí wọ́n lé nu ẹ má jọ lógun pọ̀. sori nǹkan tí mo fi ju ẹ lọ nǹkan tó ń pè ní obìnrin fair woman òun lè lè. 我们家公妈很乖。 kókò mẹ́bọ̀ o ṣì ní ẹ̀yájì báyìí ọmọ kó ní ẹ̀yájì o mo tó ti shu, ṣuṣu látàárọ̀ fẹ́ akọ mi lápá. ǹjẹ́ o máa ń gè sọ́kẹ́ ìyẹn yà àbí òkè bóyá o kẹ́ fìlẹ̀ oh, sì jẹ ọ kò yẹ kí n fọ́n nílé wọn àtúnyàgbẹ̀sí kò dáa ọkọ mi ọkọ mi ìfẹ́ mi ìfẹ́ mi ò jẹjẹ díẹ̀. oh my god mo fẹ́ believe i get mo fẹ́ believe wípé ṣé torí nǹkan tẹ ṣe ń pè mí látijọ́ yìí òun lélẹ́yìí. yes tẹ́fí ń sọ fún mi lórí fún ọ̀pẹ ẹ fẹ́ sọ̀rọ̀ kan fún mi o ẹ fẹ́ sọ̀rọ̀ nípa live mi fún mi ẹ fẹ́ sọ̀rọ̀ nípa live mi fún mi ohun tó máa benefit live mi lẹ fẹ́ sọ fún mi ṣé kò tó fẹ́ benefit live mi lè. bẹ́ẹ̀ni náà. ohun tó fẹ́ benefit live tèmi wípé ìyàwó tèmi ó fọ́ọ̀gà ẹ̀ madam ẹ̀ ń ṣeré ni káàkẹ́ ń tàn yín ẹ ò níṣẹ́ o ẹ níṣẹ́ because ẹ bá níṣẹ́ ni bẹ́ẹ̀ fáìn tó yìí ẹwà náà tó máa ń ṣe gbé bohùn kiri àdúgbò ẹwà náà ni sísè fẹ́ da yẹn mi àtìyàwó mi kò ṣe pé mo rí wọn báyìí mo ká wọn báyìí wọ́n kiss nínú hotel. hold on ẹ̀mí gbé ọ́nì mi mhm. àti ọkọ tí yín tó jọ̀gá ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ mú wọn báyìí. yes. báyìí. yes. bẹ́ẹ̀ ń ṣeré kámẹ́rà dẹ̀ prank mi àbí. ó oh, prank yìí. ó ń jọ bẹ́ẹ̀. yóò pra ẹ wọ ọwọ́ ẹwà yìí ká ṣe ní kámẹ́rà ni. ó kì í gbà tó yẹ pé orí ọkọ yín fẹ́ burú tí tí kò ṣe pé yín ọkọ yín fẹ́ bàjẹ́. nígbà tí kò ṣe pé orí ìyàwó fẹ́ burú ó ah. fẹ́ ṣí èrè oníkẹ́lẹ́ ẹrù ẹ̀dẹ̀ ẹrù bẹ́ẹ̀rẹ̀ ni mò ń ṣe ni. ẹ jẹ́ má bínú ah, tí ó bá ṣe wípé ọkùnrin tí ò ní làákàyè tí kò ní tẹ́lọ́rùn nù ilé ẹ̀ àbọ́kùnrin tí ìyàwó ò kì í tẹ́lọ́rùn. ẹ jọ ẹgbẹ́ mi sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ ah. ìyàwó nìkan ló ń ṣe sí ni. ìyàwó yìí ni. ok so n tẹ́ sọ mí sí pé bébì tèmi ó rèpù ọkọ yìí. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ náà ṣe pé kò ń ṣẹ̀kan. èmi ò wá mọ̀ yẹn o èmi jọ́ ti ṣàkà wọn wọ́n ń kìsà ara wọn ni. wọ́n kìsà ara wọn. bẹ́ẹ̀ni nínú eh, hotel room. ṣùgbọ́n tí kìsà tẹ́ ìka wọn yẹn kí lè wá ṣe. Ah! ẹ wo ẹ má jẹ́ ká lọ bẹ̀ẹ́. madam ṣé kí n máa tọ́ yín. ẹ oh. mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan gbogbo argument kò lè yà wọ́n. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ máa lọ máa mú mi wá ń dùlẹ̀ ẹ máa lọ. ẹ dúró kí n máa lọ bẹ́ẹ̀. ẹ nà ó ṣe fẹ́ dúró síbi nì nígbà tó gbẹ máa wọlé. èmi rò bóyá ẹ máa ní kí n wọnú mọ́tò ká lọ bá wọn nìyẹn ní straight lọ́fíìsì ká lọ da ogbó ẹrú. ká lọ da ogbó ẹrú lọ́fíìsì. bẹ́ẹ̀ ni ká lọ dàrú ká da ogbó ẹrú. ọ̀rọ̀ ti yé mi ọ̀rọ̀ ti yé mi mo ti mọ ta ma ṣe ẹ̀yẹn dúró dè mí ń bi ẹjẹ́ kémi wọlé kí n mú àdá kí n sin sára ó ti yẹ yín so a máa wọ mọ́tò gbàgbàgbàgbàgbàgbàgbà àdíwájú ọ́fíìsì wọn gbà ẹ máa picture bí mo ṣe sọ yẹn ẹ ń rí tàbá débẹ̀ ẹ bọ́ lẹ́nu mọ́tò èmi náà bọ́ lẹ́nu mọ́tò kò yẹ yín àdébẹ̀ who is this who dem dey where dem dey àwọlé bá akọ̀wọ́ ní ọ́fíìsì ọkọ̀ yín straight gbà kí ló ṣẹlẹ̀ níbi àlàyé tó bá dìgbò dìde sókè ọ̀fẹ́ sọ̀rọ̀ mo fàrà ẹ̀yàn mi rẹ̀ gé orí wọn gbà Eh. orí ọkọ tèmi àbí orí ìyàwó ti sin. báyìí tó fi máa jẹ́ orí ìyàwó mi ṣé ọkọ yín ló ń jẹ sí náà ọkọ yín ló ń jẹ sí náà. ìyàwó yín ló ń gbé pé ah, ẹ bá gbọ́ ọ̀rọ̀ tẹ̀ ìyàwó yín kọ́ ló ń sin. ẹ wo ẹ wo ẹ wá máa lọ eh? ẹ máa lọ mo jẹ tí n bá ń bínú nǹkan mi mọ́ tí mo lè ṣe. sẹ́rí bẹ́ẹ̀ ṣe dúró wájú mi bẹ́ẹ̀ ṣe eh. dúró wájú mi mo ti ń ronú pé kí n máa yọ orú ọkọ yín lára yín meanwhile tí má dẹ̀ yọ ọwọ́ èmi ò ṣẹ́rí àwọn ọkọ tẹ̀yìn fẹ́ yẹn ó jọ bẹ́ẹ̀ pa òun ní ṣúgà ni oníkanra lèmi mo máa ń kanra mu torí ẹ̀ ló ṣe ń yà mí lẹ́nu pé kí ni bébì lọ ṣe lọ́dọ̀ ọkọ yín torí pé ìgbà míì tí n bá bínú bébì ò lè dìde hmm? sọ fún díẹ̀ yìí hmm, madame tẹ́ bá tètè gún òun bíi ó ṣe ṣe kẹ́ bá lè dárín lọ o. madam ẹ but ẹ wo ẹ wo ẹ kọ bá mi kìlọ̀ fún ìyàwó yín o tí ẹ bá bá mi kìlọ̀ fún nǹkan tó bá ṣẹlẹ̀ wo ẹ ẹyin gan ara yóò ní gbà o ara yóò ní gbà nǹkan tí wọ́n ṣe fún ọ ara yóò ní gbà rárá. madam ó jọ bí ẹ ń ẹ wá ẹ dó. but babe a kò dúró síbí ìbàyí látàárọ̀ ní òsàn kankan kí ló ń ṣẹlẹ̀ ó ti ń tẹ fóònù. bóyá torí mi ò rí bí ẹ ń pẹ́ èèyàn gidi kan wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ah, ah, irú ọ̀rọ̀ wo nìyẹn kí ló mean by that ṣé omi tí mo tẹ̀ dídì fẹ́ sọ fún ẹ gangan ẹ mhm. ṣe mo fẹ́ fún ẹ ní good news ṣé omi good news báyìí ó yẹ kí n wá lounge tó wà òkè kan kò yẹ ọ kí n gbé ẹ jáde lọ síbi tó nice kan kí n break good news yìí fún ẹ. Wow. Yeah, wow, so wow. You see, um, yorùbá ní ó tó alùbàtà kan kì í dá ó tó gẹ́ mo fẹ́ fi ìdùnnú àti ayọ̀ sọ fún ẹ pé a ò ní lè fẹ́ra mọ́. but babe ṣé ò ń ṣeré ni àbí. àbí mò ń ṣeré. no na ah, inú ò ń ṣe pre now. of course. I ah no no no no no tó bá yẹ ni stop stop ah. stop stop stop mi ò like ẹ stop ẹ ah ah kí ló mí kí ni nǹkan tó ń tọ́ láti sọ. bóyá ìṣèmí náà nìyẹn bóyá bóyá ìṣèmí náà nìyẹn nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ àwọn wò yẹn o yẹ wọ́n wò yẹn wọ́n wò yẹn ọlọ́run kún ọ lé hmm? ah, ọlọ́run kẹ́ ẹ wọ́n wò yẹn wọ́n ní pé àgbà bọ́là ni ẹ́ kódà wọ́n wò yẹn débi pé àgbà òṣèré ni wọ́n ní tó bá ń ṣeré lọ́wọ́ báyìí wọ́n ní sẹ́ẹ̀tì àwọn ògúndé ni ẹ́ àgbà òṣèré nìyẹn actually <laughs> wọ́n ní kódà tí ẹ bá rí ẹ báyìí tó ti kásẹ̀ sókè báyìí ẹ̀rọ ọlọ́wọ́ báyọ̀ ni wọ́n ní kódà tó bá mú tó bá mú líìpù èèyàn báyìí wọ́n máa gba wọ́n máa fagídí gba líìpù èèyàn lọ́wọ́ ẹ báyìí tó bá mú àná wọ́n ròyìn wọ́n ròyìn àná you are doing well you are doing well. mi understand gbogbo ilé tó ń sọ yìí náà. Ah, ah, oh, oh, oh, ibo ní kí ló tó ń parọ́ o ní gbogbo ilé mọ́nà o understand báwo ah, ó oh, make sure pé o lo ọ̀gá ẹ̀ kò wúlò faraálé kò wú òfin yàn ṣé o fẹ́ pa baby stop stop mm. now o ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi ṣé o trust mi. ọ̀gbẹ́ni gbẹ́ni o ṣí lọ́jọ́ àṣírí ẹ ti tú. no no no. gbogbo bó ṣe ń fọ́ gẹ̀ẹ́lá àti mọ̀ so gbogbo time tó máa ń sọ fún mi we are going on a business meeting mi àtọ̀gá mi ní meeting kan okay àjẹ́ ìkúrúbẹ́ ni baby stop stop ah. Ah, ṣé mi àti ẹ ṣe jọ bẹ̀rẹ̀ ní ṣó trust mi ni. wọ́n ìyàwó ọ̀gá ẹ̀ ti jẹ́ kí n mọ̀ ìyàwó ọ̀gá ẹ ti jẹ́ kí n mọ gbogbo tó ń ṣẹlẹ̀ so what's kò sí tó lè fi bò fún mọ́ kò sí anything tó lè fi bò fún mọ́. so wúmọ olórí burúkú yẹn ló wá pokọ ìbànújẹ́ fún ẹ. ìwà gan olórí burúkú ni tó fi ń fọkọlọpọ. wúmọ yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún ẹ ó dẹ gbà á gbọ́ wúmọ olórí burúkú má ṣàǹfààní yẹn. evidence wà ó ka yín bí thirteen kiss ó ka yín bí thirteen hun ha stop stop ah ah irú evidence òṣìwò nìyẹn ṣó trust mi ni woman tó yẹ pé olóyè ìbùkún ni woman yẹn gbogbo àwọn tó wà lọ́fíìsì pátápátá ló sọ pé wọ́n ń fọ ọkọ òun. kò sọ pé ìwọ nìkan ló ló ń fọkọ òun ó dẹ̀ ti ká yín ẹ ẹ jàrí. àti jàrí wait kò sẹ́ni tí tó wà láàrin ìmọ̀ àtọ̀gá mi yàtọ̀ sí ọmọ iṣẹ́ sọ̀gà lọ ìwọ náà wò ìwọ náà wo gbogbo conversation wa kí ni kọ́ta jọ ń sọ eh. tó gbogbo eléyìí lọ eh. ìwọ náà wo olóyè burúkú ni wúmà yẹn eh, ìwọ náà wo gbogbo kọ́ta jọ ń sọ owó iṣẹ́ lọ́jọ́ kò sí kọ́ mi. kí ló ní tọ́gẹ̀ ń sọ sorry i'm sorry fún ẹ. ee torí ìyàwó ẹ ni ok bébè ṣé wọn ti ọjọ́ tí mo sọ fún ẹ pé ó ṣe kò three days tí mo máa lò èmi àti ìyàwó ọ̀gá mi la jọjà tó fọ́ mi létí mo dẹ̀ mọ́ pé ti bá délé pẹ̀lú ojú bó ṣe fọ́ mi létí yẹn ò ní tèkè ìzí inú máa bí ẹ. lẹ́nu jọ jọ sókè sìkì lọ. wo báyìí sórí báyìí sórí báyìí ṣé wọn ti lédì kan ní ọ́fíìsì wa wo báyìí wo picture lédì yẹn sórí eh. báyìí. ẹ eh, kí ló ṣe lè báyìí. Ah, ìyàwó ọ̀gá mi ló gbá lójú. Ah, ṣé ó dìgbò lùgì tó ni. Ah, bó ṣe ṣe woman yẹn ti yà wèrè. kí làwọn lè ṣe fún. kò sí kókó sọ pé wọ́n fẹ́ ọkọ òun the same thing gbogbo àwọn àtàwà lọ́fíìsì ẹ̀ ló sọ pé gbogbo àlà ń fẹ́ ọkọ òun. ó dànù ọmọ ayéṣe tí mo fẹ́ máa gbé ọ̀rọ̀ yẹ̀ wò ìjọ tí woman yẹn wá náà wọ́n ju ẹni tó ní gọ́ńjìbà. Eh. wọ́n ju ẹni tó ní gọ́ńjìbà bọ̀ ọmọ àbínú ẹ̀yin obìnrin bíi eighteen àbí nineteen kan lè wà lọ́fíìsì. àwa náà ni àwọn bíi twenty. ok gbogbo wọn ni. gbogbo wa pátápátá ló sọ pé à ń fẹ́ ọkọ. ah mo tẹ̀lé pull out kò tẹ̀lé pull out ọmọ tó ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ má wọ̀rí o máa fi iṣẹ́ yẹn lẹ́ni tó bá ti débi iṣẹ́ lọ́la just tell your boss you are not doing again nǹkan kan ṣo tó lè jẹ kèmí àti ẹ̀ṣin wà pọ̀ ni. mo ti gbọ́ bó tí bá ti fi iṣẹ́ yẹn lẹ̀ o ṣáà ní fi mí lẹ̀. mi nǹkan tó gbé mi náà fẹ́ fi ẹ lẹ̀ ẹ́ tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ni kò sí fún mi. ọ̀ṣọ́ ìyàwó ọ̀gá ẹ̀ tí ẹ ti ta lọ́wọ́ mi. Ah, ah. ọ̀gá mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Mm. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ mi fẹ́ kó rí bákan bákan mo ṣe ní káwá sún bíbá tí mo ṣe bá yín sọ lọ́fíìsì mi nílé ìbá yín ṣiṣẹ́ mọ́ torí wàhálà ìyàwó yín ti pọ̀ jù pàálí ní gbà lọ́la tójú ni ò bá fọ́ palapala ló máa máa wò tẹ bá mọ pains tíyàwó yín ti cross fún mi ah, ọlọ́run nìkan ló yọ mi ẹ jù ẹ ṣe mí o èèyàn dáadáa ni yín sí mi in fact gan ẹ mú mi bí àbúrò ni ẹ jù mi lè bá yín ṣiṣẹ́ mi. Hmm. ọ̀rọ̀ ẹ yé mi dáadáa ibi tí ò sọ̀rọ̀ dé gan ó yé mi jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ èmi náà ni mo wà nínú shoes ẹ̀ nǹkan tó ṣe lèmi náà máa ṣe um, but mo fi ń dá ẹ lójú pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti wife mi kò ní ṣẹlẹ̀ mọ́ tírú ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ má tiẹ̀ dúró dè mí kó tó sọ pé o ò ṣiṣẹ́ mọ́ please. but ọ̀gá ó máa fẹ́ lè díẹ̀ o. okay um, ká ní wọ́n jọ bí èmi àti ẹ níbì kan náà mo jẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ ṣé màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ni. You're welcome. thank you sir. Ile is calling. oh, ah. Miss calling so oh, oh, I have to go check into n tètè ńlá la níyì o, ire mi dé. Èmi nìyẹn o. How are you? I'm fine àlejò ńlá la gbà lé ni o. àbí ọ̀rẹ́ mi kan ṣe wà ní. ó wà lókè um, babe ọlálejò i love your dress. Like seriously? Yes. Ah, mi ò dé wọn mọ o. Ah, this is nice. Hmm. Um, mo like bí lè ṣe kọ V. Wow. Lovely. Uh, bó ṣe kọ V, ká ní pé bóyá. Ah, ah nice. Um, ẹ̀yin náà tún wá kọ V báyìí yeah, kó a máa blink ó máa nice. ìyá ẹ̀ṣẹ̀ gan ni amazing ẹ̀yà dúró bẹ́ẹ̀ ẹ̀ dúró bẹ́ẹ̀ ṣé o rí ni. rí wo wo wo ṣé o rí re. àá ṣe mo blind ni ṣèbí mi mo pe pé o lálejò kó máa bọ̀ mi ò ni mo pe ẹ Ha. ìwé ló fi ń kọ àǹtí ẹmẹ́yìn wá o ìrìn náà dẹ̀ ń bẹ̀rẹ̀. èmi ko kọ àǹtí ẹmẹ́yìn wá nígbà mo kọrin. ìgbà wo lo kọrin òun kọ sínú Ah. ire ṣé wọn náà gbọ́ ó ń kọ́ sínú ẹjọ́ kọ́ sínú ni wọn náà dé bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀. mi ò gbọ́ babe now we dey stop tí ẹ lọ́kọ́ ẹ ń ṣe ọ́n sọ pé àwọn láìka ṣe àwọn. ẹ burúkú lọ́jọ́ tani tani tani òun bọ̀ lé mú nǹkan tó wọ̀ mú nǹkan wọ̀ mú nǹkan tó wọ̀. kò sí nǹkan kó jẹ́ o. olóṣì tún bẹ̀rẹ̀ olórí burúkú bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ gbogbo ẹni mo ní ọ̀rùn ọ̀rùn ọ̀rùn kó gbẹ̀ kó no i will not ah. do that ṣé o trust me, ni. Me bí iṣẹ́ tí mo bá ṣe trust me. coming in. to see You You èmi My trust here. Eh, ara mi mo máa ń rí ipò ọkọ mi nínú ilé ọmọ bọ̀ síbọ̀ sí ìwọ ìwọ ìwọ màá trust ẹ. ẹ kò sí wàhálà gbà yẹn jẹ́ kí mi màá ló lè dá lọ bẹ̀. má lọ dúró ìwọ náà nǹkan tí mo náà wọ̀ náà owó ṣókè ní tó fẹ́ gbọ̀kọ̀. àná àwọn olóòdìbò kan ń try láti sọ pé. máa kí kíní ikú mi jẹrẹ ṣé tó yẹ mọ òní tó ẹ. ṣé ìrẹsùn àrẹ rẹ o ṣọ àrẹ rẹ o. <laughs> àìrè ìwọ nǹkan tó kó wájú wo ẹ̀yìn náà kò sí iwájú yóò tí ẹ pọ bọ ó dé wá sílé ọkọ mi báyìí mi ò láìkẹ mi ò láìkẹ jẹ́ kí n máa lọ lé yẹn má lọ lé mo kọ́ tó máa ṣe fún ẹ̀sìn yàrá tó wà ní ibibí mo náwọn búbù ṣó ti yẹ àwọn búbù ga òye máa fún ẹ. máa wọ búbù mi ò plan pé búbù mo fẹ́ wọ lọ síbi tá à ń lọ náà. o plan pé búbù ló fẹ́ wọ lówó wọkú wọ iwá sínú ilé mi kò sí wàhálà o máa change tó bá sì ń lọ bá ti wọ búbù yẹn tàwa ti wá ń bó síta wàá bọ búbu yẹn wàá bọ kalẹ̀. ok mo lè mo lè wọ aṣọ yìí níta mo lè wọ nínú ilé mi kò lè wọ nílé mi kí ni kò ń ṣì dáná ó tún wò di òṣì. àtọ̀pọ̀ ìjàrá yẹn ló máa dúró sí òtítà máa kò sí wàhálà. ọlọ́run ìfẹ́ mi má jàjà o jẹ́ ká jọ fìfẹ́ bára wa ìfẹ́ òfin èmi ò fẹ́ ìfẹ́ ayé afẹ́ni lójú má fẹ́ni lẹ́yìn n kò fẹ́ ìfẹ́ tán tí ń tán ní. How can I be é help? Ah, How? é wo. Madam, eh, kí ni mo lè ṣe fún yín? Ẹ wo, ìyà ti jẹ mí. Ìyà ń jẹ o lọ́wọ́lọ́wọ́ É Ẹ wo ẹjọ́ ẹ ṣàánú mi. Àti ten years lèmi àtọkọ mi ti fẹ́ra wa. Nígbà tí não ń bá jìyà mò ń bá jíṣẹ́ kò sẹ́ni tó mọ̀ gbà tó wọ́n dé ẹ̀ wá dé ẹ̀ wọ́n yé mi ló dé ẹ̀ wò mí ẹ̀ ṣàánú mi ẹ̀ jọ ẹ̀ jọ. madam ayé yìí ò ní bàjẹ́ ó eh. rọ́kùnrin gbé sáyà tó pọ̀ tó báyìí ẹ máa ní sùúrù èmi tẹ rí bí báyìí nǹkan tọkùnrin sọ mí dànù ni madam I started as a working class lady a career woman gbogbo parí ẹ̀ sí Reception is fún wọn kí yàrá ni ah. ẹ má para yín madam. Okay. mo ti gbọ́ àmọ́ ẹ jọ ẹ̀yin lè lè ṣèrànlọ́wọ́ yìí fún mi ẹ ṣàánú mi ẹ jọ ẹ jọ ẹ jọ torí ọ lọ. lọ́nà o. wo ìrànlọ́wọ́ ti fẹ́ ṣe fún mi ẹ wo màá fún yín lówó gidi owó gidi. ok kí ni nǹkan tẹ wá fẹ́ bá. ṣé tí nọ́ọ̀bù yẹn lọ mo ti ń pè é. Ah, kò sí nǹkan ah, anyway má bínú àná oh mo mm, it's okay mo ti wọlé time to fi máa pè yẹn so mi ò lè jáde mọ́ where are the files. ta ni ẹ. ta ni ẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀ gan ṣé mi fún yín respect Tony. ọ̀gá ẹ̀jẹ̀ má bínú ṣé mi fún yín respect Tony. ṣé mi sá fún Tony. tóní kí ló ṣẹlẹ̀ ọkọ mi ọkọ mi ọ̀dọ̀ ẹ̀ wo ó gbá mi létí ìyàwó ẹ̀. Ah, ó gbẹ létí ó gbẹ létí òun náà dẹ̀ gbá ah. létí tó yẹ kí wọn náà ṣe wọn náà tún gbá padà láì ah. wọn náà tún gbá padà fún ẹ láì wọn eh. náà lọ pé àbí ó sọ ní ìdìdì ní ẹkọ ẹ. ẹ ti rẹ ṣù oh. ẹ máa wọ gbogbo ọ̀gá ilé ẹ ti rẹ ṣù oh. ẹ jẹ́ máa tó ẹ lọ́bí ṣù ẹ jẹ́ máa tó ẹ lọ́bí ṣù ẹ jẹ́ máa.

mo gbá ilé tí màá tún gbá mi tó bá tún màá tún gbá mi ìwọ aṣẹ́wó òṣì yìí àgbàyà ọ̀dọ́ kan nírànú àgbàyà àgbàyà ni ẹ́. yes mo fi gbá ilé tí tó bá dẹ̀ tún sọ̀rọ̀ mi màá tún gbá sí. àwọn òbí yàrá ìyá ẹ̀dá wàá tún náwó ẹ̀ sókè tún gbá mi. màá tún gbá ọ. ìyá wèrè ni. àbọ̀rùn yín ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀wù tọkọtaya. palava dé wàhálà dé wàhálà dé wàhálà dé this one na commotion this one na commotion. maroro maroro kì í kéèyàn jọ. ọwọ́ ọlọ́run lọ̀rọ̀ wọn kù sí o eh? ọlọ́run nìkan ló lè gbà wọ́n ní ìtọ́wá yìí eh! nǹkan ṣe wọ́n gidi nǹkan ó ń ṣe wọ́n gidi. olórí burúkú lẹni tó náà ti ẹ̀ hàn ayé ẹni yẹn ti bàjẹ́ kí yóò dé ìlọ̀yàn títí títí kó náà yàwó ẹ̀ títí tí kó rọ̀ ṣẹ̀wá sọ hospital ṣé o rí pé lórí burúkú èèyàn lẹ́ni ẹ̀ fi mí lẹ̀ kí ló tó kílẹ̀ tó fọ ọjà mi kéèyàn dẹ̀nà ìyàwó ẹ̀ títí títí títí bẹ́ẹ̀ yẹn ah tó bá ní o má pàdé alágbàkọ irú ẹni yẹn ló ń sọ àgbákò náà ni bọ̀dá yìí. ah ah o tó máa ní sùúrù. sọ́ọ́lì náà ti tẹ̀ bẹ́ẹ̀ yẹn. ah ah ọmọ àánú àǹtí mi màtọ́ máa fi kí ni ìwé rẹ̀ ṣe bàbá wọn a ti wà ní tẹ́òkù báyìí. Oh. ajá mọ̀mọ́ tiẹ̀ fún lọ́mọ. Oh, ni wọ́n fi yẹn lẹ̀ hmm. bọ́dá jẹ́ ikọ̀ ẹ̀ gígan o an ẹ̀ lọ́nà ìyàwó yín tó tó yẹn ẹ̀ nà wọ́n títí wọ́n ṣùwọ́n sọ́sìpítù ṣé ní pawọ́ ni. ó dé stop ẹ ṣe ẹni ìjẹun tó nà ìyàwó ẹ ni. èmi hmm. nà ìyàwó mi hmm. ah, ẹ má má fi mo dákú ṣeré mo dákú má yàtọ̀ sẹ́fọ́ rí ṣé yóò mọ̀ pé ọkùnrin tó bá ti ń na obìnrin aláyébàjẹ́ ni. aláyébàjẹ́ dẹ̀. aláyébàjẹ́ ni ọlọ́run ní jẹ́ kí èmi rí nǹkan tó máa fi na obìnrin. ẹ wo eyín tẹ ẹjú yóò jẹ ní tó na obìnrin jẹ yọta sáwọn olórí burúkú kan aláyébàjẹ́ ọ̀nà obìnrin títí ó rọ̀ṣẹ̀ wọ́n rọ̀ṣẹ̀ wá sí ọ̀sìpìtì. wọn ò tẹ̀lé ìyàwó wọn kò pọ́sibú. wọ́n tẹ́ pé báwo la rẹ. Ah, hmm. mo ti máa ń sọ fún ẹ bó ṣe máa ń nà ìyá yìí ti pọ̀ jù it's too much mo ti sọ fún ẹ. báwo la rẹ. wo o ṣáà ti achieve nǹkan tó fẹ́ ṣe báyìí sìn ìyàwó ẹ ti wọ kómà o ó ti wọ kómà. ọ̀gá ó padà wọ kómà. kí ni iṣẹ́ yẹn ni iṣẹ́ tó rọ ẹ́. chances of survival now is just thirty percent thirty percent ni o ọwọ́ ẹ ló kù sí o ọ̀rẹ́ ti dọ̀rọ̀ àdúrà báyìí o mo ti máa ń sọ fún ẹ. I don't tell you. ọ̀rẹ́ She be coma wà kò sí nǹkan tó lóun lè ṣe sórí àdúrà nìkan kan máa gbà ká máa tẹra má dúrà pé ọlọ́run jọ̀wọ́ bá a dá padà wá sáyé ẹ má fi rònú síra ẹ lè ṣe kì í ṣe pé o mọ̀ọ́mọ̀ fàgbọ́n nǹkan tó wà lẹ́nu o ṣáà mọ̀ọ́mọ̀ ṣé o máa mọ̀ọ́mọ̀ máa fẹ́ fi sínú situation yẹn ni ẹ ò rẹ calm down now ṣáàjẹ́ ká kún fàdúrà pé ah, ọlọ́run jọ̀ọ́ o gbogbo dámìrì tó ti wà nílẹ̀ o ọlọ́run jọ̀ọ́ bá wa retrieve everything okay everything back to normal nǹkan tó ní ìdùnnú yẹn sí náà kì í ṣe pé kò kàn máa kájọ kó máa ronú kó máa ronú ò bá ronú yẹn láti èmi kò rò dọ̀la kí ló fẹ́ change kò sí náà àdúrà ẹ̀ náà ní ká kúlẹ̀ fún ká bẹ̀rẹ̀ sí ní gbà mo dẹ̀ mo dájú pé ọlọ́run máa gbọ́ àdúrà wa pẹ̀lú ọ̀rẹ́ mi.

torí ẹ̀ ṣe máa padà tẹ̀lé wọn ni lórí burúkú kò náà ìyàwó ẹ̀ títí kó wọ kọ́mà ó wá ń pretend olórí burúkú ń bíbà ṣé òní pé lórí burúkú ni bọ̀dá ìṣá. Ah! ẹ dọ́kítọ̀. my wife uh, um, mo ń bọ̀ ẹ máa rí mi sìn. òde eh? ah sí ò sí sá. ṣíkẹ́ better. inú mi dùn máa jẹ gbọ́dọ̀ náà fẹ́ jẹ àwọn àti ìpínlẹ̀ inú mi dùn máa ah, jẹ ọmọ tàbí ìgbẹ́ náà tọ̀gẹ̀ mo ní láti jẹ ọkọ ẹsẹ̀. Um, ṣọ́ọ̀rẹ́ mi wà ní ọ́fíìsì. aṣẹ́ kò sì ṣe ní appointment pẹ̀lú wọn. nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹni kò dá mi lóhùn ṣó dá mi mọ̀ ni ṣọ́ọ̀rẹ́ mi wà ní ọ́fíìsì. ẹ̀hún náà ni mi náà ṣe ń bí ń gbéṣẹ́ ní appointment pẹ̀lú wọn ni why you this rude um, ọ̀rẹ́ mi báwo la rẹ. báwo mo wà eh, i'm so sorry we lost her. in fact a fẹ́ páàkì gan ni mo ṣe ní pé kó wá kó wá confam ẹ̀ fún ara ẹ̀ ń hmm, jọ ṣáà ṣe bọ́kùnrin tó gbọ́ ṣe bọ́kùnrin hmm, ṣe bọ́kùnrin má bọ̀ hmm, má bọ̀. my wife is dead. má bọ̀ má bọ̀ ẹ lọ ẹ wà just take heart. ọlọ́pàá máa kó everybody. take heart ẹ. Eh? Ah! ọlọ́pàá ó máa kó everybody. àti gbé máa máa relé. jèmi tí mo fi máa kú mi ò tún gbọ́wọ́ mi sókè níbi mo bẹ̀ ẹ́ tó. kò kú tẹ́lẹ̀ náà kò fact ó ti wà alright like three four days báyìí kò fẹ́ kó wà òkè dáadáa kó tó wá rí i. Hmm? ṣé mo fẹ́ mọ bó ṣe máa feel tó bá jẹ́ pé ó kún tòótọ́ tó mọ̀ kérú kéèsì báyìí mọ́dà kéèsì ló máa pè náà they will lock you up eh? I mean mi ò mọ̀ kí nìkan tó ń fa ìjà yìí méjèèjì gangan gangan tó jẹ́ pé everyday èmi ìjà ọ̀la ìjà kẹ́ ẹ máa nọra yín kẹ́ ẹ máa fọ́ nǹkan mọ́ ara yín lórí kẹ́ ẹ máa fọ́ omi òògùn sínú oúnjẹ ẹ bá mọ̀ pé marriage yìí ẹ bá mọ̀ pé it's not working kí ló kálukú máa lọ́n tiẹ̀ náà ọ̀rẹ́ personally See you come back bá tún ṣẹlẹ̀ again I will personally report both of you to police station and if anything happens ẹ gbọ́dọ̀ gbé ara yín wá sọ́ọ̀sì nínú mi mọ́. I never abuse you. I'm sorry. I hope you're okay. You could go to show. Are you fine? Yes. My penis is not alone. Yes. Save me now. You to measure last conversation. Thank you so much. tó ní sùúrù ohun gbogbo lọ́dọ̀ àìlámọ̀ọ́jú kúrò ló mú kẹ́rù wèrè pọ̀ jaburata èwo làjà kú àkàtà treasure